United Kingdom ṣé kí n dúró sí orí láìní. ẹ a ti bẹ̀rẹ̀ báyìí náà kó jẹ́ voice yìí number one. ẹ wo olórí burúkú ni ìyá yẹn hmm. olórí burúkú ó fẹ́ lé yín wọlé ni ẹ má gbà fún un ṣé láwọn fídíò kan tẹ post sórí Facebook jẹ́ pé ó pọ̀ tó bá ti ráwọn èèyàn tó ti ṣe tó ti ṣe program tó ti post ẹ̀ tó ti mọ̀ pé ó máa mówó jáde fún wọn hmm. ó máa bẹ̀rẹ̀ orí burúkú pẹ̀lú wọn ni tó máa bú wọn tó máa wá bó ṣe máa lé wọn wọlé olórí burúkú ni ẹ má dá lò bó ṣe máa ń ṣe ni ó ní lára ni. kò lè rí yẹn ṣe fáwa. ìgbà tó bá bí kẹ́ ṣe lára tábí kẹ́ bá wọṣọ kan báyìí òun náà máa sáré lọ ra aṣọ ni àbí kẹ́ bá wọ designer ó náà máa sáré lọ ra ó lóorùn ayé àtọ̀ kò lè dá jáde ní Dublin bó ṣe wà yẹn wọ́n máa lùyà ẹ̀ pa ni hmm. fúnra ẹ̀ gan ló tiẹ̀ lùyà ẹ̀ pa hmm. ẹ tó dùn wọn lówó bùsọ̀bùsọ̀ kò ṣe lọ sìn yá ẹ̀ sí ó ṣe sìn yá ẹ̀ sí Dublin. sí Dublin. Hmm. kí ló tó ṣe sìn yá ẹ̀ sí Dublin kò ṣe lọ sìn yá ẹ̀ sí kò. kò ṣòkú ìyá ẹ̀ ẹlòmíín náà tó dẹ̀ sìn ìyá wọn sílùú òyìnbó gan ṣòkú ìyá wọn wọ́n dẹ̀ ra fúláwà fún un eh, òun òun wọ́n ní wọ́n ní pé kò rówó sí ìyá ẹ̀ o wọ́n ní wọn ẹ dúró o ẹ dúró o ẹ dúró àǹtí mi ò fẹ́ ẹ má dárúkọ yín o wọ́n ní pé ẹ dúró ẹ má dárúkọ yín o but wọ́n ní kò sí ìyá ẹ̀ o wọ́n ní wọ́n da icd sára ìyá ẹ̀ wọ́n sun ìyá ẹ̀ ni o ah. pé irú ìyá ẹ̀ gan kò mọbi tó wà o torí ẹ̀ ni kò ṣe lè ra fúláwà o. a ti béèrè pé kó mú yẹn a ní kó sọ bí tó ẹ káàrí káàrí ẹ. Mm. ó ta oògùn fún wọn ó ta oògùn kan gbé nílé ọkọ fún wọn owó oh. ò sí nílé ọkọ. ilé ọkọ wo ni ilé ọkọ wo ni wọ́n ń gbé wọn ò gbé ilé ọkọ ilé ọkọ wo ni wọ́n kàn ń ṣe sàkámàgé ni. gbogbo àwọn ọmọ ẹ̀ tó ti dàgbà tí wọ́n ń ṣiṣẹ́ inú ilé ẹ̀ ni wọ́n ń gbé ah. àwọn ọ̀dẹ̀ kan dẹ̀ ń rògùn lọ́wọ́ ẹ̀. Ah, ó mà ṣe o. mọ́mi wá afẹ́rẹ́ oh, irọ́ ni stage ni stage kan ni. irọ́ tẹ́ bá ti rí pé igbó ń tà ẹ hmm. wọ ẹnu ẹ wò tiẹ̀ tó bá ti ń sọ̀rọ̀ hmm. a náà hùn èmi ẹ̀ ṣẹ̀bọ̀d ẹ̀ ṣẹ̀bọ̀d èṣù ẹ̀ ṣẹ̀bọ̀d èṣù ẹ̀ ṣà bingo ẹ̀ ṣà useless ẹ̀ wọ́n bu ọba ẹ̀ ká ẹ̀ gbogbo ṣe máa ń sọ̀rọ̀ hmm. wọ́n máa máa sọ̀rọ̀ wọ́n máa kó jẹ máa ṣépè fún àwọn ọmọ lọ́mọ ó dẹ̀ kó àwọn ọmọ tẹ nínú the same inú ilé tó kó àwọn ọmọ ẹ sí inú ilé yẹn náà ló wà tó ń ṣépè fún àwọn ọmọ lọ́mọ.

Hmm. ṣé mo pé sábọ̀dù yẹn kò lè rà láàánú. ẹ nǹkan tó ṣẹlẹ̀ ní ti aláàjì yẹn ni pé wọ́n ní ó fẹ́ kàlájì ìdòwò ó fi iṣẹ́ sára lọ bàlájì ó fẹ́ kan aláàjì mọ́lẹ̀ tó tọ́ bọ̀ wọ́n ní bó tiẹ̀ ṣe bọ́ pint ní hòtẹ́ẹ̀l bóyá aláàjì bá tiẹ̀ wò ó ṣe fún pé kó dijú àbí kó di ibo kó fọwọ́ bojú kó ṣe ẹ dúró ẹ dúró ó ti ṣe é ṣe jù ẹ ṣe mọ̀ ẹ ṣe mọ̀ pé àwa

kékeré tó ń pè ní sista Dorcas tó wà lánàá gbàgà tó ń pè yín ní Auto Bola. ok o o o o ok ṣé ìyẹn ni ọ oh, ṣé rádaràda ni Sunday Mese eh, orúkọ ẹ ti di rádaràda látọjọ́ yìí ó ní dára lòun jẹbọ tó orúkọ ẹ a ti fún lórúkọ tuntun a ti ṣe baptist fún ó ti di rádaràda. ah òótọ́ ni yinka ló ń jẹ. yínká ló ń jẹ bùfálò wọn náà kọ ẹ náà yẹlẹ àwọn ẹlẹ́fàsì tó tóbi ìyẹn èyí tó ń bú mi yẹn o. ìyẹn èyí tó ń bú yín yẹn ẹni ò tiẹ̀ mọ investigation ṣe èmi gan tí mi ò lu mi ò sí lórí kinní gan mo ti wá díẹ̀ ní Germany. èmi ò ń ṣe èmi the test tó bá jẹ́ pé wọ́n serious tó jẹ́ pé bóyá ẹ̀yìn ni àwọn yẹn kẹ̀ ká kàn sọ̀rọ̀ méjì sí wọn nínú ayé wọn ká kàn sọ tẹ́lẹ̀ sínú ayé wọn kọ́ dẹ̀ máa bára dáadáa kiri ìgbà tó ti sọ̀rọ̀ ń dọ̀yìn bó ti mọ̀. of course. dára ò tí ì mọ̀ dára ò tí ì mọ̀ Ẹsábọ̀dù. dára mọ̀ olóró Ẹsábọ̀dù jáde olóró Ẹsábọ̀dù ló rán jáde. no Esabod ló ràn jáde toró tí wàá bẹ̀ mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń tò sé mi lórí ipe ẹ Wàsíù Àyìndé ń kọ́ ẹ ó bẹ́ẹ̀ fẹ́ nìkan. mo máa ń gbọ́ ṣáàtì yìí ah. ọ̀tọ̀kùn yìí mo máa ń fọ́ lóyìn. ẹ ṣe jàre ẹ ṣe jàre. mo máa hmm. ń fọ́ lóyìn hmm. ẹ ní sùúrù ẹ máa wọ. àwọn tèmi pè mí ní ọ̀tọ̀kùn yìí àwọn kan ní ọ̀tọ̀ búfalẹ̀ ń tẹ́ rí lẹ́rí yẹn táwọn èèyàn tèmi rí ni wọ́n sọ. àwọn hmm. ẹ̀sà dọ́ọ̀gì hmm. ẹ̀sà dọ́ọ̀gì. gbogbo àwọn tó gbèjà tó gbèjà ẹ̀sà dọ́ọ̀gì látẹ̀yìn láti ìgbà tó ti bẹ̀rẹ̀ chat gbogbo wọn ní ẹ̀sà dọ́ọ̀gì gbogbo wọn ló tẹ̀ sí lójú ẹ wo ìyá Rasulá ó wà ń pè ìyá Rasulá ń ṣe ó ń pèsè ìyá Rasulá ìyá Rasulá tẹ́ pé bẹ́ẹ̀ ni tó ló ń lé ó ṣe ritual ó ń lórí àwọn èèyàn ni ó fún wọn lówó òun lórí kó lọ fọ́lé òun. Ah! Hmm. aláyé bàjẹ́ oní rádaràda ẹ̀dá. Ah! àbí ah, ẹ fẹ́ kó òórùn pa wá lórí ẹ fẹ́ fòórùn pa wá lórí social media bá a ṣe wà yí gan ẹ máa rí i pé òórùn máa máa bòyàn ni ẹ̀rí ń jẹ́kọ̀ọ́ tó lọ tó ṣẹ̀ jí ẹni tó ń faṣọ dúdú sùn aṣọ dúdú ni pijama sí ẹ. ó máa bọ́ sórí ó máa bọ́ sórí jáde ṣe ó máa ṣe pé ó hmm. máa bẹ̀rẹ̀ sí ní ṣe pé hmm. olórí burúkú ìwọ tó bímọ abiyamọ tí àwọn ọmọ jáde lábẹ́ ẹ̀ tó dé máa gbé àwọn ọmọ ọlọ́mọ ṣe pé wàá hmm. máa bọ́ sórí kíní wa ó lè ó lè sọ̀rọ̀ oríṣiríṣi mẹ́ta lójú kan kó máa ka oríṣiríṣi ìyátaláyé báyìí amúgbó wọ́n ti sápá wọn wọn wọn wà consistent let me look, use that english mi ò good yorùbá wọn kì í máa wà consistent. kí lorúkọ yín láti london hmm. kì í ṣe ah, àwọn tó mu igbó náà lòun mu drug ló mu igbó òun yóò mu drug ó mu drug ló mu gbaná ló mu. Okay. Hmm. Wọ́n ti legalize igbó. Wọ́n legalize igbó yes ní Canada. Canada ló máa post gbogbo igbó ẹ̀ lọ. Tẹ́ bá notice tó bá sọ̀rọ̀ àwọn kan ní Canada. Hmm. No, kẹ́líkìlì kan. ló ń pòsì ẹ̀ náà lọ sí amẹ́ríkà lọ́dọ̀ ọ̀bọ̀ yẹn ó ń pòsì lọ sí amẹ́ríkà. gbogbo àwọn nǹkan tẹ ẹni tó kó sílẹ̀ òun fẹ́ pòsì ọjà igbó ló wà nínú ẹ̀. igbó àti heroin igbó àti kókè àti heroin. you get it you do understand it you understand it seriously a ní kọ́ tí mo dẹ̀ ń ṣe sílíbà. ẹni káwọn èèyàn máa gbàdúrà ikú fún mọ́ o ẹni hmm. káwọn èèyàn máa gbàdúrà ikú fún mọ́tò máa ṣẹ̀sín ni tó hmm. bá kú kò ní da o. ok ẹ̀sín ló dáa fún. Hmm. kó kú lọ ọ̀ ẹ jẹ́ kó ṣe ẹ̀sín kó má ní hmm. kó kú mọ́ ẹ sábọ̀dù ò ní kú o ọlọ́run ò ní jẹ́ òkú. ṣùgbọ́n kó ṣẹ̀sín. gbogbo àwọn gbogbo ibi tí ó ti tó ti bú àwọn èèyàn dé báyìí pátápátá gbogbo bẹ̀ ló máa ṣẹ̀sín dé. ẹ wọ́n náà ti wà lórí line ẹ jẹ́ ẹni tó bá wọ́n ló ti wà lórí line mò ń bọ̀ ok. ẹ sábọ̀dù ò ní o sórí gbogbo àwọn tó yẹ̀yẹ́ gbogbo hmm. àwọn tó bú gbogbo àwọn tó báyé wọn jẹ́ gbogbo àwọn ọba tó ní wọ́n báyàwó wọn sùn gbogbo wọn báyìí ò ní kú gbogbo wọn gbogbo àwọn tó fẹ́ tó bàjẹ́ tó bálé wọn jẹ́ tó bọ̀nà wọn jẹ́ hmm. gbogbo bẹ́ẹ̀ ló máa ṣẹ̀ sí dé Esabod ò ní kú ó máa ṣẹ̀ sí ni wàá hmm. ṣẹ̀ sí tó yẹ pé ìjọba gan máa kọ òkú ẹ̀ tó bá kú wọn ò ní kú ó máa ṣẹ̀ sí ni torí kí ẹ̀ òun ló máa gbẹ̀yìn sí àwọn ọmọ ẹ̀gbọ́n ò ní lè tọ́jú ẹ. ẹ ṣe ẹ jẹ́ kẹ́lómi náà. ẹ má dákẹ́ fún fẹ́ lẹ́yìn wọlé ni o. léètà ni kò lè ní. ó fẹ́ lẹ́yìn wọlé tó rẹ̀ sí ní viewers ni. ìyí ṣe bí òṣìṣẹ́ wọn sanwó viewers kò tiẹ̀ ń ṣe kò lè lémi wọlé lémi wọlé bá àwọn kò ń ṣe yẹn èmi àti ẹ̀ òjò ṣe competition but say no to terrorists ni. ẹ jẹ́ kó lọ rẹ́ǹtì àwọn èèyàn wá ẹ jẹ́ kó lọ rẹ́ǹtì ẹ wá máa fún jẹ mm. ẹ máa fún bẹ́ẹ̀ ni a máa pè wọlé òun náà ti wà ń ta òun náà ti wà ń ta ó ti wà ń ta hmm, kí ẹ ń gbé sí. Hmm, ọ̀bọ ni ẹ ó ti sọ sórí. ó ti sọ sórí kan. yẹn sábọ̀dù yẹn. ìyáwó èrè ẹ máa gbọ́ ẹ dúró ná ẹ ó dànà ẹ jẹ́ kẹ́lòmíì ẹ dúró ná ẹ mọ̀ pé ó ti ń sọ̀rọ̀ ìkan ní wèrè tó wà ní. ẹ ọ̀rọ̀ yín ò dùn lónìí ẹ wo bó ṣe ṣe ọ̀rọ̀ yín ò dùn ògòdì ọ̀rọ̀ yín ò dùn wọn ò lè gbójú síta àwọn tó ń sọ̀rọ̀ sí ẹ ti rí wọn ó jura wọn lọ àwọn gbójú wa síta this is my real face yee. thank you thank you thank you ọlẹ ọlẹ eh. ó sì lọ babaláwo títí tí kò lè kankan pa ọlẹ ọlẹ wẹ títí tí kò rí mu ọlẹ ọlẹ ó fẹ́ pa aláṣàbí tèmi nìkan ọlẹ ọlẹ aláṣàbí. eléyìí ó ń kọrin iṣẹ́ ti rí pé wèrè wọn ò lè gbójú síta eléyìí kò lè gbójú síta ojú wọn ò ṣe é rí àti fún wọn tó yẹ ẹ̀dà síta ìwéèrè ẹ máa wọ́n wèrè wọ́n bá aṣọ bójú wọn ò lè gbójú síta ẹwẹ ó dá ó yẹ ni. Auto Bola is a scammer ó lè ó lè. gòdùn gòdùn gòdùn ohun ẹ̀ òdùn ẹ̀ máa gbó ṣé èèyàn ló ń sọ̀rọ̀ yẹn ẹ̀rí ẹ̀rí pé wọ́n tremble ní nínú voice wọn ẹ̀rí pé wọ́n ti wà ṣe kí ni a ti lu voice wọn pa ẹ̀rí pé wọ́n lóhùn mọ́ ni ẹ̀rí pé òun wọn ti á wọ́n gbé voice wálẹ̀ ojú ti tì wọ́n ó yá ẹ lọ pamù kẹ́ lọ jẹrà ó yá ẹ lọ pamù orí èdè ẹni tí ò ṣìgìdì ẹni pé kò lè gbójú jáde ẹ wo èmi fẹ́ bá àwọn tó bá ti fẹ́ bá mi sọ̀rọ̀ gbójú jáde gbójú jáde look at my face ẹ ah àwọn sẹlẹbẹtì nàìjíríà gan fẹsùn ò jáìn jù báyìí lọ tó bá ti fi mékọ̀pù sí ló máa fẹ́ rí tí mi ò dẹ̀ bóra ah, ah, wọn ò lè gbójú síta ẹ gbójú síta ẹ gbójú síta <laughs> ẹ ẹ mo oyúkọ mo sọ bẹ́ẹ̀ mc oya blog mc mc ẹ blog mc blog ẹ kò dẹ gbójú síta mc máa kàn fún ẹ gbọ́ blog mc kò gbójú síta that's your headache ní tó ṣe fún mi ni mo sọ gbójú síta tó bá ti blog mc kí ló kàn mí ohun yín ti ṣe kí ni ohun yín ẹ ní voice ẹ ní voice ṣé ti yé bẹ́ẹ̀ yẹn ẹ ẹ ní voice ohun yín ò da. ohun yín ti ṣe kí ni ó ti lò voice yín ti lò pennsylvania ẹ má pè sórí eléyìí kejì ẹni kẹ́ ẹ pè sí kejì ẹni kẹ́ ẹ pè sí èyí kejì ẹni kẹ́ ẹ pè sí hmm. pẹ̀nẹ́pẹ̀nẹ́ is calling in she need more èpè okay pẹ̀nẹ́pẹ̀nẹ́ is calling in she need more èpè mommy please I'm calling. Calling now. I'm listening to you. What is your number? Oh yeah, put your number. I tell you to put your me calling. They say they need one more èpè for Esabod. Ó yá Esabod o ní jèrè. Wọ́n ní ká má gbàdúrà ikú fún ẹ mọ́ pé kó máa ṣẹ̀ sí ni. Ẹlẹ́dùmarè kó fojú ẹ gbolẹ̀. Kó fi ẹ́ ṣẹ̀ sí. Bó o ṣe fi gbogbo ọba aládé ṣẹ̀ sí. Kó máa ṣẹ̀ sí lọ bẹ́ẹ̀ ni gbogbo ọmọ inú ẹ kí wọ́n ṣẹ̀sín máa jìyà nítorí ìyà la ṣe dá ọ sí o ẹ̀mí rẹ wọ́n ní kó gùn sínú ìṣẹ́ wọ́n ní kó gùn sínú ìyà wọ́n ní kó má kú mọ́ wọ́n ní ṣùgbọ́n kó máa jìyà lọ kó ráre kó jẹrà nígbà tó wà láàyè kó dòkú nígbà tó ò tí ì kú wọ́n ní kó máa yọ̀dí nígbà tẹ̀mí rẹ̀ ò tí ì jábọ́ ẹ sábọ́ọ̀dù wọ́n ní kó máa ṣàìsàn bẹ́ẹ̀ ni wọ́n ní tó bá kún sìn ni ọlọ́run kan fi kú bò ẹ́ láṣìírí ni that's another thirty so pé ọlọ́run kàn fi kú bọ ẹlòmíì láṣìírí ni wọ́n ní kó o máa ṣẹ̀sín ẹ̀sìn ni wọ́n ní kó o máa ṣe ó yá bẹ̀rẹ̀ ní ṣẹ̀sín Esabod máa ṣẹ̀sín wọ́n ní pẹ̀nẹ́pẹ̀nẹ́ dey play the something you need more èpè for Esabod. Hmm. ah ṣé kí n ka sáàmù sí fún ni fún yẹn tó ń sọ̀rọ̀ yẹn <laughs> àwọn èèyàn ti pè wọlé nísìnyí wọ́n ti pè wọlé ah ojú Esabod ah ó dùn ó yá ṣàtọ̀wò Esabod ṣàtọ̀wò bóyá ó dùn ẹ̀ tọ̀wò bóyá dùn ni n tá a ṣe fún ẹ jẹ́ ṣó tọ́ wò kó bóyá ó dùn tó bá ti dùn kó rọ̀ọ̀ṣì ẹ̀jẹ̀ ṣó gbọ́ a máa tún gbè mí wá a kàn fẹ́ kó yójú kó má lọ bẹ́ ṣó ti yẹ bẹ́ yẹn kò ń ṣe irú àwa ní flesh ni o ó dẹ̀ ń dán ṣó mọ̀ pé téèyàn bá ti ní flesh tó bá ti ṣá tó ti kóbó ṣó mọ̀ pé tó bá lọ momi ẹ̀wà bíi tìyá àbàdàn ṣó mọ̀ pé kàn máa wó kàn máa bẹ́ ni àwa ní flesh ni a chop up yóò ní yóò ti understand ọmọ tó ní flesh ọmọ tó ṣe kíni tó ní back tó ní àsù tó ní front tó ní face bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá ní nǹkan tí mo ní má ṣà má má má jòwú jù ó ti yé rẹ̀. ẹ má pè sórí eléyìí sẹ ẹ má pè kí lorúkọ nọ́mbà tí ó ń pè mí o ẹ̀rí ohun wọn gbọ̀n ẹlòkìní kan ó lè ní ẹlòkìní kan ó lè ní ẹ̀yin ò mọ olè ó lè ní ẹlòkìní kan ó lè ní ẹ̀yin ẹlòkìní ní voice ẹ jẹ́ kí ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ níbi ìbàdí àwọn èèyàn ṣe ìfẹ́ pè wọlé nọ́mbà àtẹ̀kọ́ tí mo ní kàn pè sí yẹn òun náà ni wọ́n ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ṣe kí ni ó ń play ẹ̀ ń bẹ̀ yẹn please give your number okay wọ́n tún ní kí n give my number okay let me give my number hmm. nọ́mbà yẹn tá a fẹ́ fi pè wọlé mo ti fi nọ́mbà yẹn sí. Si orí tibẹ̀ yẹn o ẹ jẹ́ tún mú nọ́mbà yẹn wá eléyìí tí mo ẹ jẹ́ mú nọ́mbà síbẹ̀ mo máa ń láì kéèyàn sebẹ̀ kó dùn. ọbẹ̀ yìí ọbẹ̀ yìí ta lẹ́nu ọbẹ̀ tá a ṣe fẹ́ sábọ́ọ̀dù lẹ́ni o ó ta lẹ́nu yagiyagi ẹ̀sà bíngó ẹ̀sà gorilla o. ẹ̀sà wíṣọ ẹ̀sà mo ní kò lọ wá bí wọ́ sí i. àwọn òkì ń ṣẹgbẹ́ ọba ìlú òkì ọmọ ẹrú ni ẹ o yé má ṣe bí ọmọ ọba ọmọ ẹrú lásán lásán ó fẹ́ má ṣe bí ọmọ ọba o alákìísà tó ń jó lóru kò mọ̀ pé lè máa mọ́ lọ́jọ́ kan o. ilẹ̀ mọ́ bọ́lọ́rọ̀ lónìí o ojú ti tọ́ dalẹ̀ apanilẹ́kúnjayé ó yá máa gbé kẹ̀kẹ́ ẹ lọ kò sẹ́ni tó fẹ́ bá ẹ ṣeré mọ́ olórí burúkú ni ẹ o ẹ̀sà tó ń tagbó ẹ̀sà tó ń jalè ẹ̀sà tó ń ta kòńké terrorist ó máa ń búlì gbogbo ènìyàn olórí burúkú ọmọ lásán. gbé kọ̀ mí. I'm coming, I'm coming, I'm coming. I'm coming. I'm coming. Pin, my number is pin. My number is pin. Pin, pin, pin, pin. Pin, pin. Mo ti ẹ̀rù bóyá wọn ló ti jáde, mo ti ẹ̀rù bóyá òun ni. Ó gbé àwọn ọmọ kan jáde àwọn ọmọ tí ò níṣẹ́ lọ́tọ́ wáyà ń sìn ọmọ abúyàn kan pè ní ṣẹ̀kẹ̀ṣẹ̀ ó yá ẹ̀dà síta èmi pè yín náà ni ó yá ẹ máa sinmi wọgbó ẹ máa pè ẹ jáde ń bọ̀ ẹnìkan ń send message mo fẹ́ wo nǹkan tó ń send sí mi àǹtí mi you are on fire today I am watching you on penepene platform and shown them pj and fans are pressing you. Please pray for them. Sister, they are ready for sensible follower and I am missing you on here. <laughs> Moreni Keji, you are too wise for oh my car. You are too clever. ó dàbí pé ọmọ ìjẹ̀bú ni ẹ torí àwọn ìjẹ̀bú máa ń ṣe ọpọlọ bá kàn ọpọlọ ti pọ̀ jù. Hmm? Hello, ma. Hello. Ẹ mọ̀ kálẹ̀ ṣàlàáfíà lẹ wà. Àlàáfíà ni mo wà mọ̀ ẹ kú jọ bẹ́ẹ̀ ṣe dáadáa ni ta la ń bá sọ̀rọ̀ ẹ jù. Ọwọ́ àtúbọ̀ máa dúró tí olúwakẹ́lẹ̀ ẹ bá sọ̀rọ̀. Ok. ti máa try lati pe. sórí prógrámù yìí ti pẹ́. In ah. fact, inú mi dùn gan pé mo ní lọ́kì láti lè ah, kọ́ ní ìlànà. It's ringing o. Ok, ok. Ọlọ́run àtúbọ̀ máa fún yín ṣe o. All right ma dúró ná I don't know. I don't know. Omo, Omo, omidan omidan omidan you can hear me omidan don't call me on this number call me on the one I tag here okay omidan miss cash are, are you the miss cash what is the end of your name tell me the last three number to where the number is don write it here so I will pick it up and I will when I see it immediately, I will over. Hmm. Ó yá mo ń gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ yín lọ. Lórí prógrámù tẹ́ ẹ ṣe ni mo fẹ́ sọ sí màá. ṣe rí èmi ò bá ní pé ká fi obìnrin tí ẹ̀ ń bá sọ̀rọ̀ èmi ò bá ní kẹ́ fi sílẹ̀ kẹ́fọ́ rẹ̀ ṣírò ọ̀rọ̀ wèrè báwo èèyàn ṣe máa ń pè ní wèrè. most of our program ẹ̀ ti máa ń wò èmi ò rí nǹkan tó tó kọyàn lẹ́kọ̀ọ́ tàbí tó make sense nínú behaviours ẹ̀ ìsọ̀rọ̀ ẹ̀ ni ó dẹ̀ ti wò pé kò sẹ́ni tó òun ò lè sọ̀rọ̀ sí gbogbo bó ṣe ń bú ọba ládéládé ilẹ̀ yorùbá ẹ fi sílẹ̀ á jẹ́ ìyá tẹ́ ń pè yẹn láti Pennsylvania tẹ́ ń pè láti Harrisburg ẹ pè wá sí orí nọ́mbà tí a táàgì síbí èyí tá a pin síbí báyìí ohun gangan ni kẹ́ ẹ pè wá sí ṣó ti yé ó yá màá gbọ́ yín ok ok. so okay. ohun tí mo ní láti sọ lórí ọ̀rọ̀ woman yẹn nìyẹn o torí gẹ́gẹ́ bí èmi o èmi ti fi ọ̀rọ̀ ẹ̀ ṣírò ọ̀rọ̀ wèrè àgbàlagbà. wèrè àgbàlagbà náà lẹ́gbàá ẹ̀ torí wèrè ilé náà ṣe níwèrè ta àwọn èèyàn gan rẹ́dì fún ni. so Mm. <laughs> ẹ wò títẹ ibi ṣáàdé wípé ọlọ́run á túbọ̀ máa fún yín níṣe ọlọ́run ò ní fi yín sílẹ̀ tọmọtọmọ ó dàbọ̀ màkẹ́ ní nice day. thank you my sister god bless. adé tún máa pè. all right mama ẹ ṣé thank you another person please call i wish let me look at this number see number twelve parí ẹ so i can cover myself àkànkọ́ àti àwọn tó sẹ̀ ní twelve okay okay. Ewa, I'm trying to call you. it's not ringing. in tó fi ṣe Oh, yẹn ó call me now call me now ẹ wà call me now the phone is the line is okay now nobody calling now. Oh my ẹlẹ ọmọ ẹlẹ. hello. hello ọmọ ẹlẹ à ń gbọ́ yín o pretty face à ń gbọ́ yín. ṣé àwọn aládé ẹnu ẹ kúrò lẹ máa yes ma. ẹ yes ma. ọlọ́run ò ní pa làákà o. obìnrin tó sọ̀rọ̀ gbẹ̀yìn yẹn mo kí ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn díẹ̀ ṣùgbọ́n tí a bá ní kí wọ́n fi kó rẹ̀ jẹ́ yẹn. èsì tẹ̀ tẹ̀ yẹn tí kàn ń kọrin tínú rẹ̀ tó ń dùn ń jó lára ń jó lára ìgbà tí ọ̀rẹ́ nìkan kan dá lóhun tá a bá tún rí àwọn tó tún ní làákàyè bíi ti yín méjì mẹ́ta hmm. yóò stọọpù nǹkan tó ń ṣe yẹn kò sì sọ́gbọ́n tó fẹ́ dá sí yóò padà jìyà rẹ̀ gbẹ̀yìn ayé rẹ̀ hmm. mo kì í púpọ̀ láti nàìjíríà ni mo ti ń pè ọlọ́run ò ní dọpọlọ yín rú ẹ ṣe máa dẹ̀ mọ́ pé ìbàdàn náà nìyí ọlọ́run. Hmm. Ọ̀yọ́ Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ ni mí. ẹ ó tiẹ̀ bú bàbá wa kábíyèsí aláàfin ọ̀fọ̀ Ọ̀yọ́ mm. orí adé máa bàjá. ó bú gan mm. ó bú bàbá gan mm. ó bú bàbá gan. ọmọ ìpè wọlé ń jọ yẹn pé èpè tí màá fẹ́ yọ mọ̀ pé ya ayé nírú àwa náà tó bá tó bá jẹ́ kó lè gbé kọ̀ mi tí n bá fún lépẹ̀ ẹ̀yọ méjì péré ah. kó lè lóṣù méjì tí ó fi mọ rí bànújẹ́ nu ayé rẹ̀. ẹ bá ti ẹ̀ fún ẹ fún wa ẹ bá fún lépè nbí ẹ bá fún lépè nbí kó sì máa ba kó máa lọ ba tipẹ́tipẹ́. lágbára Ọlọ́run ọmọbìnrin Esabod yẹn hmm. gbogbo ohun tó ní ti ń gbé nínú yẹn hmm. yóò parẹ́ mọ́ lójú. àmín. wípé ń bú àwọn ọba àlú hmm. ń bú Ọọ̀ni Ifẹ̀ ń bú Aláàfin Ọ̀yọ́ gbogbo ohun tí ń rí sí ìdùnnú yẹn yóò di ìbànújẹ́ mọ́ lọ́wọ́ lágbára Ọlọ́run. gbogbo àrídùnnú rẹ̀ yóò di ìbànújẹ́ mọ́ lọ́wọ́ lágbára Ọlọ́run. àmín wá gbàdúrà fún yín gbogbo retí tí ọlọ́run ṣe fún yín ọlọ́run ò ní náwó ó bàjẹ́ bẹ́ẹ̀. àmín àmín àmín. ẹ kú ẹ kú èrè oko délé lágbára ọlọ́run. àmín àmín ọlọ́run àmín. inú tèmi náà dùn pé mo pè yín wọlé lóyìn nítorí ìjẹ ẹ̀rín tẹ́ ẹ ṣe program mo pè pè pè pè mi láǹfààní àti wọlé ah. ọlọ́run ọ̀bàn bá mi wà pẹ̀lú yín o. ẹ ṣe gan ni o bẹ́ẹ̀ ṣe súre fáwa náà lónìí láṣẹ Èdùmàrè ẹ wish wa good goodness and mercy náà ló máa tẹ̀lé náà. kí ló dùn lẹ́yìn máa ṣe pẹ̀lú ògùn ọlọ́run. àmín ẹ̀yin náà lágbára ọlọ́run ẹ ó jèrè ọmọ ẹ ṣe gan ni. yes ma ẹ ṣe gan ni. àmín àmín àmín àmín ó dàbọ̀ ma ó dàbọ̀ ma yes ma all right. ó yá ọmọ ẹlẹ́mi ó yá pè wọlé náà ọmọ ẹlẹ́ kọ́lì náà mo èyí tó jẹ́ kínní mo ti pè é fún mi ní three figure tó láàsì mo ti pé mẹ́ta yìí tó rí mo rí mi. Ah, ẹ̀yin pè wọlé lẹ́ẹ̀kan kí ló dé tẹ́ tún ń já pa. hello. hello. hello. hello. mo píkì wọn mo pè ẹ. mo ti pé mẹ́ta yìí We are listening to hello. you pretty face fún ẹ̀sà bọ́dẹ̀ ṣe. Oh yeah, à ń gbọ́ yín mi ì ní gbé mọ́ o tẹ bá ti ti pè é sí not now. Mm. ẹwà mo ń pè kò lọ ó yá pè padà kò ríǹgì o ẹwà mi kò ring. à ń gbọ́ yín. hello. hello. hello. Hmm? ẹ kalẹ́ o. ẹ kalẹ́ o. ẹ kalẹ́ jọ madame la fẹ́ bá sọ̀rọ̀ o madame fọláṣadé la fẹ́ bá sọ̀rọ̀. ó yá kí ló ṣẹlẹ̀. ẹ kalẹ́ mà ẹjọ àwọn programu yìí lọ́wọ́ lọ́wọ́ yìí báyìí ni ọmọ àwọn náà ṣe pè wọlé a ti ń ṣàyẹ láti jọ ìyá kọrọ àǹfààní àti pè wọlé báyìí. ẹ àmà ń gbádùn programu yìí máa. ẹ ṣé o. Ọlọ́run àti ẹ̀ máa bùkún yín o. àmì o. bẹ́ẹ̀ ṣé wọn tọmọdé lọ́wọ́ tẹ̀ máa gbà lọ́wọ́ Ọlọ́run máa bùkún yín máa o. ẹ ṣé Ọlọ́run ló ràn yàn lọ́wọ́. ṣẹgbọ́n. ok ẹ ṣé gan-an. Mm. bá. Hello. You are writing here that you look. À ń gbọ́ Hello. Yes à ń gbọ́ ọlọ́run àbùkún yín bẹ́ẹ̀ ṣe ń wọ́n ọmọdé lọ́wọ́ tẹ̀ wọ́n àgbà lọ́wọ́ o. ẹ ṣe sà. hello. à ń gbọ́ yín. àwa náà dẹ́ ní ìdìrànlọ́wọ́ yín ni màá o. ọlọ́run ẹlẹ́dàá tó dá ayé àti ọ̀run bá mi ràn wọ́n lọ́wọ́ wọ́n ti ṣe èkó láti òní lọ ó yá ẹ lọ ṣe rere lórúkọ jésù ọ̀run ṣí ọ̀nà fún wọn. mo sáǹdì yín lórí facebook mo sáǹdì yín lórí whatsapp mo rí pé ẹ̀ mi mọ̀ pé máa wọlé gan lẹ́nu akọ̀ ń try gan láti jẹ́ akọ̀ Dangote ti ra gbogbo ilẹ̀ àdúgbò yìí ní fúnárì ó yẹ kí Dangote ṣe dáadáa fún yín ilẹ́kì èló ní gbogbo lẹ́kì. wọ́n ṣe wọ́n ṣe wọ́n fún wa o wàhálà wọn fún wa wọ́n ṣe wá Dangote ok má wọlé má bá yín pé Dangote má bá yín pé Dangote kílẹ̀ tó ṣe àbí lọ́la ẹ má wọlé má bá yín pé Dangote Mr. Dangote kí ló dé tẹ́ ẹ̀ sẹ́tù àwọn ará Lẹ́kí ah, ah, ẹ fẹ́ máa wa epo wọn ẹ wá fún wọn lówó Dangote Dangote àwọn iṣẹ́ tí mo fẹ́ ṣe lẹ́nu nìyẹn màá bá yín pé Dangote má wọ̀rí mo ní nọ́mbà ọlọ́run máa ríǹgì wọn bàbá yín pé Dangote bàbá yín pé Dangote Dangote Dangote ẹ Dangote ẹ Dangote. wọ́n ní Dangote ṣẹ̀fún fún àǹfààní lónìí àmọ́ pé nọ́mbà yín máa wọlé inú mi tẹ̀ dùn kó wọlé láti jọ ẹ̀. ẹ jẹ́ bá yín Dangote ẹ̀ bá wa fún wọn lépè bí ó yẹ ẹ padà ẹ padà á sọ̀rọ̀ létà send ẹ̀ tó bá ti kàn yín turn by turn ni na so like bí o turn by turn ẹ dúró sórí Q tó bá ti kàn yín a máa sọ sí ẹ ní máa ìdíye tó bá jẹ ẹ lè lè jẹ lọ́ọ̀kẹ́ jẹ jákẹ́ já pot gidi ẹ ṣáà understand but Dangote yẹn a máa bá yín pè é má wọrí ó yá ẹ ṣe thank you for calling bye ó yá Dubai lọmọ Dubai lọmọ ti ń pè. àbí ẹnu màmá ẹ kalẹ o. báwo ni bàbá mi iṣẹ́ wà pa aṣọ́kùnrin ló ń bá mi sọ̀rọ̀ gómìnà. ẹ kú ètò dáadáa ní oníyì láti Dubai ló ń sọ̀rọ̀. Ah, ah, Mr Niyo ṣe wà pa Niyo lọmọ láti. ẹ wà wà pa jàre hmm. ẹ kú ètò à ń gbádùn yín gan. ẹ ṣe jàre thank you. à ń gbádùn yín gan. ẹ ṣe wúmà yẹn ẹ mm-hmm. kábọ̀ mm-hmm. wèrè kan ni wúmà yẹn ṣàrí nǹkan kan dùn mí tó ń ká mi lára fáwọn ọ̀nà kan tó yẹ mm. pé ó ti block. Mm -hmm particularly nípa ọ̀jájá ni mo fẹ́ sọ fún yín hmm. ṣẹ́rí ọ̀jájá hmm. ó wáyà bọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn torí ìfẹ̀lẹ́ mi ti kúrò tẹ́tẹ́ mo dẹ̀ mọ much nípa àkọsí mo sọ fún yín ṣáná tẹ bá jẹ tẹ ní talent tẹ bá ní talent tẹ bá fi lè rí ọ̀jájá ọ̀jájá máa kọ̀dẹ́ẹ̀tì yín wọ́n bí tẹ máa ti lo talent yín yẹn tẹ máa fi make in life hmm. ẹ̀ ló fẹ́ gbọ́ mi. mo gbọ́. ní. ìyẹn mi pé connector ni bàbá wa wọn kì í ṣe disconnector exactly hmm. exactly ṣe rí ó ti competition kan nífẹ̀ẹ́ hmm. mo wò ní online ṣe ń gbọ́ màmá mi hmm. ó ti competition yẹn principal cup ni ṣe rí àwọn ọmọ tí wọ́n lọ play competition yẹn ẹ̀ ló ṣe ń gbọ́ mi. à ń gbọ́ yín sà ẹ̀ ló ṣe ń gbọ́ mi. mò ń gbọ́ Mr. Niyi. so àwọn ọmọ tó àwọn tó play competition yẹn ọ̀dájà connect wọn láti lọ sí Sweden. Hmm àwọn ọmọ yẹn irú àwọn òbí ọmọ yẹn òbí ṣíṣì wọn lówó lọ́wọ́ hmm. ṣé irú àwọn òbí ọmọ yẹn ni ọ̀dẹ́gá ti fẹ́ máa gbowó láti sponsor ọmọ wọn hmm. ẹ tọ́kọ̀ yà já fúnra ẹ̀ ó náwó fáwọn èèyàn ní eh. ó fáwọn èèyàn ní mọ́tò. Eh. ìyẹn ni olórí ibú olórí ibú wa ń bú wọn ẹ mọ̀ dà lóhùn wọn ń ṣe oríire ńlẹ̀ kò sí olóríire ńlẹ̀ wọn ni ọmọ èkìtì nínú ìbọn tí mo mọ̀ já mo mọ àwọn tọ́jà já ṣiṣẹ́ fáwọn àwọn ọlọ́kùnrin nígbà ìgbọ́ ọ̀dà já mọ́ láyé tí hmm. ìbọn tó ti sọ wọ́n dà ní rere ṣẹ́ńtẹ̀sì wọn. bọ́tà ń kọ́ wọn mọ̀ ẹ tí ò bá súnmọ́ Ọ̀jájá ò ní mọ orí èèyàn tí ọ̀ níyọ fífẹ̀ wọn ò ní mọ orí èèyàn tó jẹ́ kò hmm. tẹ̀ èmi mọ̀ ọ́ ni mo fi ń sọ God bless you for this information God bless you for this information. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tẹ bá ní talent tẹ bá fi lè dé pálásì Ifẹ̀ pé ẹ mọ̀ kankan ṣe tó jẹ́ talent ẹ ti ṣoríire ẹ gbàgbé ẹ ti hmm. ṣoríire hmm. ẹ ti ṣoríire o tẹ bá fi lè dé ọ̀dọ̀ ẹ̀ àwọn ètò ti sọ di olówó àwọn ètò ti connect wọ́n ẹ̀ka àwọn hip hop nàìjíríà ti máa lọ bí lọ ṣúpálà all the time àgbà hip hop yẹn gbogbo hmm. máa lọ bẹ̀ wọ́n lọ máa wúlẹ̀ tó hmm. dì ní pé tẹ́ bá lẹ̀ mọ́ ṣe àwọn tó ń ṣe nǹkan yẹn wọ́n máa connect yín mọ́ pé ẹni yìí ẹgbẹ́ṣẹ́ yẹn fún ẹ̀jẹ̀ ọmọ orin kan eléyìí ọmọdójó hmm. ẹ ti sínú kù yìí eléyìí ó ní talent. vital information rẹ o àwọn tó mọ kábíyèsí rẹ o lára àwọn. confam ni mo ń sọ fún mo sọ reality fún yín mm. àwọn tí mo mọ̀ tó yẹ pé wọ́n mọ ijójó fún wà lamẹ́ríkà mo mọ̀ wọ́n àìjọ mm. sọ̀rọ̀ dọ́là. tó jẹ́ pé kábíyèsí ló eh, rán wọn. ilẹ̀ lẹ̀ ni wọ́n fẹ́ mi àwọn mo mọ̀ wọ́n ilẹ̀ lẹ̀ ni wọ́n wọ́n ti dèèyàn léèlì tú ọ̀jájá hmm. wọ́n ti di èèyàn ní hmm. ìlórúkọ mi ọláníyì ẹ máa ní facebook hmm. wọ́n ti di èèyàn lẹ́ni pé ọ̀dájà yẹn èmi gan fẹ́ tẹ̀mí gan bá lọ nàìjíríà mo wíṣ àti ọ̀dájà náà kémi gan lọ kí bàbá yẹn ah, lọ. àfún ètò ẹ̀tì ẹ̀tún sọ yìí báyìí kábíyèsí dádì mi ọ̀já já o bẹ́ẹ̀ ni o onírìṣà fúnra rẹ̀ bàbá mi adéyẹyẹ ẹni ìtàn àgùntàṣán lò ọba tó yọ̀ǹgì tó ní tálẹ́ǹtì tó ń hẹ́bu tálẹ́ǹtì ọba kọ́nẹ́tọ̀ tí ò ń disconnect ẹ ń gbọ́ ọmọ yìí kan náà ló fẹ́ mọ̀ yín yìí o ọmọ yìí kan náà àti èmi kan náà rẹ̀ ṣáà ti mọ̀ mò ń gbọ́ yín mo tún bá yín pé ọ̀jájá ni ẹni sùúrù kí lorúkọ yín náà láti ní Dubai níyì àbí ọmọdùbí ọmọláníyì dádì wọn náà fẹ́ mì tí yín bá ọmọ yìí sọ dáadáa pa yín ọmọ yìí ròyìn yín ọmọ gidi ni lára ọmọ yín lọ́pọ̀ ìlú ẹ o ti o ti ga ipò ọtí ẹ kó ìyájá lé lónìí ọtí ga ó yá díjú ẹ kí súre fún ẹ ni confirm ni kọ̀ǹfàmẹ́tò kọ̀ǹfàmẹ́tò my daddy eh, mò ń gbọ́. tẹ bá gbé lórí èèyàn mm. tẹ bá fi lè dé fe. Te mm. tẹ wúlẹ fọ jájá mm. pé ẹ mọ nǹkan báyìí ṣe bàbá ṣàánú mi bàbá máa ṣàánú yín máa kárí yàn lọ́hùn fáwọn nǹkan tó da tẹ fẹ́. kí ni ẹ̀yin kí ni táìlẹ̀tì tẹ̀yìn náà báyìí ọtọ ọtọ sẹẹsì. sẹ́rí tèmi gan tí hmm. bá ti lọ nàìjíríà sí i mo fẹ́ hmm. lọ sí palace yẹn mo eh. gbọ́dọ̀ dé bẹ̀ hmm. tèmi ò fẹ́ ṣoríire náà. a wàá dẹ̀ ṣe é torí o ti ẹ̀pọ́n bàbá lé o mà pọ́n bàbá lé o dúró náà kí n díjú náà kí n fún gbàdúrà fún ẹ kọ́kọ́ jẹun gbàdúrà fún ẹ náà bàbá máa pè ẹ́ tó o bá lè pe nọ́mbà ẹ sílẹ̀ báyìí tó o bá lè fi nọ́mbà ẹ ṣé o lè pe nọ́mbà ẹ lórí bí ẹ́ ẹ ó yá dúró náà kí n kọ́kọ́ gbàdúrà fún ẹ màá pè sórí bí bàbá máa wò ó mò ń gbọ́ jẹ́ kọ́kọ́ súre fún ẹ ná ó yá ẹ̀ tó pèsè ọ̀jájá yìí màá gbọ́ kó gbàdúrà ah, àní ó gọ̀dù ẹ́ ọjà ẹ́ àní kó kọ́kọ́ gbàdúrà ńgbà tá a kọ́kọ́ sọ kọ́kọ́ gbàdúrà náà àdúrà yẹn ló máa ṣẹ́ẹ̀dì àgínníyẹn sínú pálásì mm, ó yá mo gbàdúrà fún ẹ nìyó ó yá bẹ̀rẹ̀ sí í pawó ọ̀jájá náà ó dọmọ bàbá mi ọ̀jájá bẹ́ẹ̀ ni o pọ́n bàbá ọ̀jájá lẹ́nìí o o pọ́n wọn lé òyẹ̀yẹ́ wọn ó yá nínú àwọn tó máa ga láyé ìwọ náà ga nítorí bàbá ọ̀jájá ti ga ọ̀run ti pọ́n lé o èmi náà wá súre fún ọ mo ní pé nígbà tó bá dé ààfin mo ní o máa rójú rere gbà bàbá mi ọ̀jájá máa pè ẹ́ láìpẹ́ láì jìnnà wàá máa ṣakọ ìwọ náà máa ga sẹ́ẹ̀ wàá lówó wàá lọ́lá ó ti dán ọmọ ọ̀jájá o àwọn ọ̀jájá rèé o àwọn gúrùpù ọ̀jájá rèé bẹ́ẹ̀ ni ọ̀jájá ìṣe confam bàbá tó ń kọ̀nẹ́ẹ̀tì bàbá rere ọmọ rere ọmọ tó yànge bẹ́ẹ̀ ni tó ń sàmù ọmọ tó fọ́ìn bẹ́ẹ̀ ni ọ̀jájá yóò dádì wa ọba yìí o ọya pé nọ́mbà ẹ ọya dádì máa pè ẹ sẹ dádì ọya plus okay plus nine seven one ó yọ mí five eight no okay ọ̀tọ̀ ni okay wo ló fi pè mí ọ̀kan lélẹ̀ ọ̀tọ̀ ìyẹn tún yàtọ̀ tó. plus no plus nine seven one ẹ jẹ́ kí n gbé nọ́mbà mi lọ́gọ́ tí kọ̀ọ̀rọ̀ nọ́mbà mi tí mo fi ń kọ́ nọ́mbà mi mo fẹ́ pè fún yẹn plus nine seven one. plus nine seven one double five. double five five five yes. Eh? Yeah, double three double three. double three double three. five four. five four. nine two. nine two. zero. zero nine two zero dáàdi wa ọmọ yẹn ó ti wọ́n mọ̀ ó ti ó ti ó ti ó ti ṣeé ṣe ó ti ṣeé ṣe. nọ́mbà ó ti ṣeé ṣe kan eh. ọba ni bàbá yẹn o ọba ni mo wọlé fún o kábíyèsí o. tí yorùbá bá ní ọba tí yorùbá bá ní ọba bẹ́ẹ̀ mẹ́ta ayé olúùtù ti da ọlọ́run. tí bàbá tí yorùbá bá ní ọba mẹ́yẹ mẹ́ta ayé olúùtù máa da. ọlọ́run ayé yorùbá ti da ọlọ́run ayé yorùbá ti dára kọ̀ọ̀fà mo sọ fún ẹ mẹ́jọ ẹ bá gbọ́ táwọn ẹlẹ́gbọ̀n ọ̀tá ọlọ́run. kábíyèsí wọn ní kẹ́ má ṣe gbọ́ tẹ́lẹ̀ gan rárá wọn ní tàbá nírú ọ̀jájá mẹ́ta ayé àwa yúùtì yóò mọ bẹ́tà sí lójoojúmọ́ ni ah, o kábíyèsí ọ̀jájá èmi wọlé forí adé o ọkọ olórí Naomi ọkọ ladies evangelist pastor lọ́ba ah, ọ̀jájá kábíyèsí sá. ẹ̀fọ́ àmì tó tọ́sí ìbátẹ́ bá mọ̀ kan ṣe bàbá mú mm. omi ṣe bàbá ẹ̀ wọ́n ní bàbá ẹ̀ wọ́n ní ó ti dáa wọ́n ti gbọ́ kábíyèsí wọ́n ti gbọ́ wọn ní òkè all right all right another person fẹ́ kọ̀ wọlé o ṣe thank you. ìwọ ti ń pè mí látàárọ̀ ò dẹ̀ sọ̀rọ̀ kí la ṣe fún ẹ. ìwọ kò dẹ̀ ń pè mí ò sọ̀rọ̀ o kàn fẹ́ máa wojú mi ni ojú ẹ o ní pretty face you this lady tó tó flowers sórí kí ló ṣẹlẹ̀ ó yá mo ń gbọ́. hello. hello à ń gbọ́ yín yẹn sọ̀rọ̀ ẹ ti pè bẹ́ẹ̀ mẹ́wàá ẹ ẹ̀dẹ̀ sọ̀rọ̀. hello hello omi Auto Bola la fẹ́ bá sọ̀rọ̀. Ah, ah. ẹyẹ méjì ò kí ń jàṣà. òun kọ́ báwo òun pè mí ṣeré ni òun pè mí ṣeré mi ò ní gbé kọ̀ lẹ́ mọ́ yes ó ti pè tó five times and you are writing good thing here o tó bọ́lá lẹ fẹ́ bá sọ̀rọ̀ mo lé à ń gbọ́ ẹ̀yẹ méjì òkè jàṣà olóhùn kọ́ wọn ò nífẹ̀ẹ́ lòmí ṣe mí o hmm, ebi gángan lè mi òun ló tún ti pè mí má pè mí mọ́ má pè mí mọ́ you are calling me ó ń pè mí ṣeré ni. ó yẹ ẹwà pè mí nà ó ẹwà pè mí mo fẹ́ gbọ̀n ẹ̀ dúró ọmọ yèmí ó yá sẹ́ẹ̀dì mi wọ́sọ̀pù lórí èkejì yẹn ṣọlá send mi ní whatsapp lórí kejì mi rí pé wẹ́ẹ́ mọ̀ búnà fọ̀rọ̀ wẹ́ẹ́ mọ̀ fọ̀ náà. hello. ẹ má dárúkọ yín mo rí pé ẹ ti ń pè mo wá pe nọ́mbà nítorí mo dá ojú yín mọ̀ ok ẹrẹ wọn. yẹ ṣé fẹ́ bá wa sọ̀rọ̀. no no no mo ń kí yín ni. ok no problem ẹ ṣe ẹ ṣe kí ló tún ti ṣẹlẹ̀ ìwọ ọmọ bèbí ẹ mo dáhùn. ẹ bá dàrúkọ yín ó yá sọ̀rọ̀ náà. hello mà hello mà mo ti ń pè. mo ń dáhùn náà. Ah, Ah, ẹ jọ mọ́mí Auto Bola mo fẹ́ bá sọ̀rọ̀. ṣé ọ̀tọ̀ hmm, ta ló wá gbé ta ló ń sọ̀rọ̀ olóò tí ń pè ta ló wá gbé. ẹ̀hẹ́ mọ́mí ìbò ò ní. a dúpẹ́. pé mẹ́sẹ̀gì pè mí lórí mẹ́sẹ̀gì ti bẹ̀yàn kejì ló ń gbọ́. mọ́mí ni jàre. ó yá ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ kíákíá. ẹ wo wèrè ni wúmà yẹn má dá wọn lóhùn. mo ti gbọ́ mo ti gbọ́. ó yá. hello. à ń gbọ́ yín mà ẹ kúrọ̀ lẹ́ o my sister. yes ma ẹ kúrọ̀ lẹ́ ma. ẹ kú ẹ kú iṣẹ́ o. yes ma. mi ò lọ́rọ̀ tó pọ̀ tí mo fẹ́ sọ fún ẹ Auto Bola àdúrà mi mi fẹ́ ṣe fún ẹ o. ẹ ṣé ma. àdúrà ni mo fẹ́ ṣe fún ẹ o. sórí hmm. gbogbo ọ̀nà ẹ àtọmọ àtiwọ àti gbogbo ohun tó fẹ́ pátá nínú ọkọ̀ secret prayer jẹ ọlọ́run olódùmarè á gbọ́ àmín jésù á dẹ̀ jẹ́ ó ṣe é ṣe àmín gbogbo ọ̀tá gbogbo ibikíbi tí wọ́n bá lẹ tiẹ̀ mọ́ èyí tó ń fi sínú omi ni èyí tó ń fi pamọ́ sábẹ́ àpáta ni èyí tó ń kàn sí orí igi èyí tó ń fẹ́ sí atẹ́gùn mo ní back to sender you will shine my dear sister ní ògo ti Jésù Kristi you will shine either the enemy want it or not at the end of the day you will see where God will lead you to. Mm-hmm. Amen. Ibi gíga ní ayé o, mm. tọmọtọmọ, ibi gíga láyé. Mm. Ṣé o ti gbọ́ ìyá mi? Ride on. Thank you, ma. A lot of people are behind you. Thank I'll be your secret secret lover. Thank I you, just ma. decided to call it today. Thank you, ma. God bless, God bless you, ma. Thank you very much, God ma. bless you. I appreciate you, ma. Do not talk on anything than all your secret prayer mm. is coming to be exposed one Amen. day. People will see it when Amen. the Lord answer you. Amen. because kò ní kò ní ṣe gbé pamọ́. Hmm. ògo ẹ máa búraka. Amen. ọmọ yìí I'm happy with you. Thank I'm you, happy ma. for you. Thank you ma. and I wish you well. Thank you ma. okay ma yes, ya ma. Thank you have a wonderful day. keep ma. on with what you are doing. yes ma. just Thank keep you. it on. yes ma. Mm. yes ma. Thank you God bless okay, you ma. ẹ pẹ́ fún wa ma ẹ ṣe ma. yes ma. ẹ jèrè ọmọ ọmọ ò ní kú mọ́ mi lójú lórúkọ Jésù ẹ ní mọ̀sáré ọmọ ẹ jágbàdúrà ẹ lọ up. Okay, Thank bye. you, ma'am. Bye. Okay, bye. Yes, ma. Mm. Thank you, Lord. Mm. Mm. Eh, what do you call it? Ibi gíga àtọ́tàrù pa òlédè ni wọ́n ti bá wa àṣẹ òtàn. Wọ́n mi ti ẹ̀ mórí kiri yẹn kan mọ́. Ó nígbà tí ẹ̀ kì í ṣe ọlọ́run bá tí kì í ṣe kiri. Ó lẹ́yìn tó dẹrù lólòwò tí. Ó ti lọ́hùn-ún òtí. Bẹ́ẹ̀ ni orin àmì náà tóbi rere. mi ì mọ bí fóònù tiẹ̀ ṣe ń wọlé ó ti sọ̀rọ̀ náà. hello ma. à ń gbọ́ sọ̀rọ̀ sharp sharp sharp. ẹ wọ ọ̀rọ̀ ẹ̀sà bọ́ọ̀dù ni ẹ̀sà bingo ẹ̀sà mm-hmm. idol. Mm-hmm. à ń gbọ́ à ń gbọ́ à ń gbọ́. ẹ̀sà idol ẹ̀sà bingo ẹ̀sà mm. mm. idol mm-hmm. mo gbọ́ kíní wọn lánàá tó ń sọ̀rọ̀ òṣì ń mo fẹ́ kẹ́ ṣáà fi ọ̀rọ̀ wọn ṣẹ́rí gbogbo ọ̀nà lẹ fi dá jù wọ́n lọ gbogbo ọ̀nà lẹ fi dá jù wọ́n lọ. ẹ ṣe ẹ ṣe a ti gbọ́rọ̀ yín tẹ́kì gbogbo ọ̀nà lẹ fi dá jù wọ́n lọ ẹ ṣe ẹ ṣe tẹ́kì ẹ fáì jù wọ́n lọ ẹ ṣe mà ẹ look sexy jù wọ́n lọ tó bá lọ ọmọ ṣan hmm. ọmọ da hmm. ọmọ fáì. Hmm. ọmọ tí ẹ̀wẹ̀ tó ń tán tí èlò mẹ́kà ò tó jí ẹ̀ ah o ṣe màámi o ṣe bẹ́ẹ̀ ni o thank you. gbogbo nǹkan lè fi dájú wọn lọ sọ ẹjọ ẹ má jẹ kọwọ tí wọn ti ẹbọ dá ní wọn attention ni attention scan no but a gbúdọ̀ fún jẹ a kàn fẹ́ fún lóúnjẹ ni kó tọ wò bóyá ó dùn a fẹ́ sọ fún pé kò lẹ́nu ń bẹ̀ pé ó kéré sí nọ́mbà yẹn bẹ́ẹ̀ ni ó kéré sí nọ́mbà yẹn ó kéré sí nọ́mbà gbogbo ọmọ Yorùbá. attention scan ni wèrè ni èèyàn tó máa lò ẹni tó ti gbójú èjì wọn lọ. ó gbó ó gbó wọ́n dàbí Benin idol. bẹ́ẹ̀ ni ah ah ó dẹ̀ báwo lẹ ṣe mọ̀ <laughs> ẹ̀yin tún búyà èmi ní idol ẹ tún fi kún orúkọ ẹ sábọ̀dù lẹ́ni ibi ní idol ó yá another one. ṣé mo àwọn òrìṣà tó máa ń bọ níbì nìyẹn bó eh. ṣe rí exactly. Hmm. <laughs> okay ibi ní idol yẹ ẹ eh, you get it. Eh. mo dẹ̀ wò wọ́n báyìí mo ní ṣé èèyàn náà dẹ̀ lé lè yà bẹ́ẹ̀ ẹwọ èmi gba tìyín jà iṣẹ́ máa gba tí mo ti láìkì yín hmm. àti gba tí tó yàn yìí máa kù ni mo ti láìkì yín. Hmm. Hmm. ẹ̀yin fans tó yàn yín máa kù <laughs> thank you. <laughs> ìgbà tẹ fi fight fún tó yẹ ìmá kù yẹn tẹni kọ́ ra mọ́tò fún ìgbà yẹn ni mo ti like yín ni mo ti fall fún yín. thank you thank you thank you thank you. ẹ wo ọlọ́run á máa strength yín ṣẹ́rí mm. gbogbo ọ̀rọ̀ ọmọ yín tó sọ yẹn àwọn ọmọ tiẹ̀ lè òní bá láàánú pàdé ah. ṣẹ́tẹ̀rẹ́ yìí dára yẹn náà mo lísìn sí chat tó lóun ṣe mm-hmm. ìyẹn àlòkù òyìnbó. Ah, báyìí lè ṣe mọ̀ kì í ṣe òyìnbó gidi ló tún lò òyìnbó eh, àwọn kọ̀ọ̀rà ni o wọ́n lóyìnbó kọ̀ọ̀rà ẹ má ní mo sọ fún yín. àlòkù òyìnbó ni bó ṣe wà yẹn. wọ́n ní kì í ṣe òyìnbó gidi wọ́n lóyìnbó kọ̀ọ̀rà àlòkù òyìnbó kọ̀ọ̀rà ẹ̀mọ̀ epo òyìnbó yàtọ̀ síra wọn. wàhálà àlòkù òyìnbó gidi ni sórí jákujàku bíi bí èkúté já sómi. báwo ni tìyá àbàdàn ń kọ́ tìyá àbàdàn yẹn ń kọ́ báwo ni tìyá ó dàbí bẹ́ẹ̀ kò gbádùn ó kéré sí nọ́mbà àwọn àtẹ̀lé máa fọ̀rọ̀ tiẹ̀ sọ ó kéré sí nọ́mbà ó kéré sí nọ́mbà gidi ó kéré sí nọ́mbà gidigidi so àwa àwa fans yín àwà lẹ́yìn yín bíi ké. thank you thank you ẹ ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ hmm, ṣé ẹ ti sọ ẹ ti sọ ẹ ti describe wọn tán abẹ́ ẹ sì fẹ́ describe wọn sí. Ah, ẹ wo ẹjẹ ṣì máa describe wọn tó mi tẹ̀wọ́n tó fẹ́ fi wọ́n wé ọlọ́run ó yá ẹ describe wọn dáadáa ẹ describe wọn. wàhálà èyí dára yẹn tiẹ̀ lèmi fẹ́ sábàdì torí mo ti gbé sábọ́ọ̀dù tọ̀ mí nǹkan tó fẹ́ fi ẹ sábọ́ọ̀dù wé hmm. ìyẹn tiẹ̀ bíbí ní àìdọ̀lù ní ṣìgìdì hmm. Hmm. bí ìṣìgìdì ló ṣe rí èyí dára bí rádaràda tó lóun jẹ ok ní kí ni ebu e, e, rádaràda ok yìí ká ak rádaràda ok ak rádaràda ak rádaràda ok ń gbọ́ à ń gbọ́. ó dàbí ọ̀rá plantain gbogbo ara ẹ̀ ló ti bó tán. ó ṣe ohun yẹ̀wò yẹ̀wò bígbà tí bígbà tí èkúté bá bọ́ sínú omi tán yọ jáde wà ní elépè aláfiṣe ẹ wò ó mi ìfẹ́ kẹ́nìbọ́dì ti ẹ̀ stress yín àbí kán disturb yín èèyàn tó bá ti disturb yín hmm. ogun ọ̀rọ̀ máa bá mi jó wọn níná ni. àmì ooo ogún ọwọ́ a máa sun ah, wọn náà ní tọmọtọmọ tẹbítẹbí ah, taratara. Eh, èmi ni èmi ká àwọn ah, ọ̀rọ̀ mi wà darí yọjí ìyàn àmì àmì àmì àmì tẹ́yìn náà bá ti ṣàdúrà tán èmi náà bá ṣàdúrà fún yín hmm. èyí ẹ sábọọdù tó dé bu ọba wa yẹn hmm. ó sì máa jẹyẹ hmm. nítorí ọba àjọjá tó bú kò ń ṣẹgbẹ yàrá ya pọrípọrí bá bẹ́ẹ̀. kò tó kò tó kò tó kò tó kò tó kò tó kó tánà lè fi wé. àtàlàfin Ọ̀yọ́ àtàlàfin ah. Ọ̀yọ́ tó bú ọmọ ah. alálẹ̀ àfi ìyà jẹ. àmín àṣẹ. àwọn alálẹ̀ yorùbá wọ́n ti wọ́n ti pẹ̀yìn dà lẹ́yìn ẹ̀ láti wá láti láti òní lọ. àṣẹ wọ́n ti kẹ̀yìn sí. àṣẹ ilẹ̀ yorùbá ti kẹ̀yìn sí. àṣẹ kò tún ṣoríire mọ́ láyé ẹ̀sìn ló máa ṣe. àṣẹ <laughs> ẹ̀sìn rádaràda ló ń gbẹ̀yìn àtọ̀ ilẹ̀ rádaràda ló máa gbẹ̀yìn ẹ̀. àṣẹ àṣẹ wà. wọ́n máa lò dànù ní bí omi ìṣọwọ́ omi ìṣọwọ́ òun wúlò kò ní wúlò ní ayé ẹ̀. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ ẹ ah. wo ẹ má jẹ ń gbà sí kò yín ẹ jẹ́ káwọn ẹlòmíín pè ah. wọlé. ẹ̀yin tó bá jẹ́ pé mo fẹ́ fún yàn láwọ́ọ̀dù ẹ bá gbà wọ́ọ̀dù torí ọjọ́ kan tá a bá ti máa ṣe ṣóò láti tó bá tún ti sọ̀rọ̀ ọ̀jájá à á ṣe ṣóò kan wọlé mm. so ẹni tó bá ti lè bu jù tó lè ṣe pè fún jù bẹ́ẹ̀ ni á gbà wọ́ọ̀dù á tún fún wọn ní àwọ́ọ̀dù owó ló ń jẹ́ bẹ́ẹ̀ á ah, sọ sọ bẹ́ẹ̀ ni ṣáàtì á máa ṣe wọlé bẹ́ẹ̀ ni àbúrò mi kan rí fọ́tò ẹ̀ báyìí ó yàn níyà bí ṣọkùnrin ni àbóbìnrin mo ni ó báyìí. ọjọ́ tí mo kọ́kọ́ rí mi ò tiẹ̀ kúrò ọjọ́ tí mo kọ́kọ́ rí tí mo ń wò mo lẹ́nìkan ẹnìkan rí ó ní ìdíse ó ní ìdíse máa mo ní ìṣe wùmọ̀ ó ní nòó ó ní ìṣìṣe ó ní ìṣe máa mi ò lè jọkùnrin kí n tó tì wọn Ọlọ́run má jẹ. ìṣì àbí kí ló ló pè ẹ hmm, ó ṣe ta ló fẹ́ tòsí ẹ̀ àwọn èèyàn tó oògùn ló fi ń mọ àwọn èèyàn oògùn ló fi mú ah. ọjọ́ tó oògùn bàjẹ́. òun ló ní kàlàyé wa òun ló wà ní kàlàjì wa wá débẹ̀ wò aláàjì wo ń jẹran ọ̀bùn ẹjọ́ ọ̀bùn. Hmm. aláàjì bá wo hmm, hmm, àwọn òkín jẹran tó ti kẹ̀ ẹran tó ti kẹ̀ ẹran tó ti bàjẹ́ òbó ti bòbò jẹ́ ẹ sábọ́ọ̀dù ti bòbò já ẹ ẹ ó ti bòbò já ẹ iléeṣẹ́ rùn iléeṣẹ́ sábọ́ọ̀dù rùn ó rùn bórí ẹ sábọ́ọ̀dù ṣe rí bẹ́ẹ̀ ni iléeṣẹ́ ṣe rí fúnra rẹ̀ ló sọ ó ní ibẹ̀ yẹn dà ó ní ibẹ̀ yẹn dà ó ní iléeṣẹ́ yẹn dà pẹ̀lú ẹbọmú yẹn ẹbọmú yẹn fún yín ní kòrò. Hmm, ẹ sá kòrò. àwọn oorun ẹjọ́ ẹsẹ̀ rírun oorun ilé rùn ẹsẹ̀ àbọ̀ kò ń wẹ̀ wọ́n ní kò ń wẹ̀ o ọmọ onígbọ́n náà kì í wẹ̀ wọ́n rùn mo bò mú rùn kí ló rùn ẹsẹ̀ bọ́ọ̀dù ló rùn kí ló rùn làpàlàpà ẹsìmà ẹsà sùn ẹsà làpàlàpà wọ́n ní ẹsẹ̀ ẹ́símà lẹ́tún jẹ́ lẹ́nu oorun. torí wọn ò fún àìtó yín ah, nǹkan tó ń bí wọn nínú nìyẹn ọmọ tí ó wẹ̀ tó ń dán ọtọ sẹ́ksì ah. ọtọ mọ́nì ọtọ blẹ́sìn ọtọ miracle ọtọ sọ́sẹ̀. ọtọ tó ní fear of God auto àbí auto to connect auto to vein bẹ́ẹ̀ni ọmọ gausi gbọ̀nlẹ̀ beautiful mm. kò ń ṣe àwọn kan tọ́dá tọ́dà bíi fọ́ọ̀tsọ̀. ẹ̀ẹ́ tó rí pàṣíwọ̀ bọ̀yọ̀bọ̀ orúkọ wọn nìyẹn òun náà máa ń lọ orí pàṣíwọ̀ bí ẹyẹ gúnugún. wọ́n gbégun sórí wọ́n dàbí igun ẹ̀ṣẹ̀ àwọn bígun ṣe máa ń gbégun sórí. bẹ́ẹ̀ni wọ́n tún gbé spọ́ǹsì ẹ̀ wíìgì bẹ́ẹ̀ni ẹ̀sà oh olójú olójú kọ̀ǹdọ̀. ọmọ yóò tiẹ̀ fún àì. ó hàn ọlọ́run máa ń jẹ ah, tó bá gbélé báyìí wọ́n hmm. gbé five hundred thousand lè máa mú five hundred thousand. Ah, ẹ tí ẹ lè fi wé one million ìyá mi pé lọ́fẹ̀ẹ́ ló fò ló bá dé pé ẹ nígbà ah, kó tún kówó lé lórí ẹ nífẹ̀ẹ́ mi ìmọ̀ kó yẹ̀yẹ́ tó yìí o ọ̀ǹtì tó dọjọ́ òní hmm. ẹ ṣe jàre. owó gidi ni one million. Hmm. Ah, Ọlọ́run má jẹ́. ó yá thank you my sister Ọlọ́run má jẹ́. thank you Ọlọ́run má jẹ́. thank you my dear hmm. Ọlọ́run má jẹ́. owó gidi Ọlọ́run má jẹ́ Ọlọ́run má jẹ́ Ọlọ́run ò ní jẹ́ ká mú ẹ náà Ọlọ́run má jẹ́ Ọlọ́run má jẹ́. ẹ̀ta ká òṣì ẹ̀yin tẹ́ wà lórí láìní ẹ̀ta ká òṣì. wọ́n rí wọn dọ̀rọ̀ dán. wọ́n rí wọn dọ̀rọ̀ dán mo sọ fún ta yín ni wọ́n ṣẹlẹ̀ wọ̀ ṣe rí agbára tọ́lọ́run fún yín yẹn ò ní gbà tábàdẹ̀ rí agbára kágbára tàbí ẹ̀míkẹ́mi tọ́fẹ́ dìde ogun sí yín àbí sí àwọn ọmọ yín hmm. ogun ọ̀run á máa jó wọn ọ̀run ni. àmì jésù iná wọn á máa jó wọn tẹbi tọmọ ni tó bá ṣe ń parapọ̀ báyìí lógun ọ̀hún á máa dẹ̀rín wọn wọn á máa dà wọn lédè á máa pín wọn á máa pín wọn á máa da gbogbo èdè wọn wípé wọn yìí gbọ́ra wọn yé. àmì jésù àmì jésù let me pray for you let me pray for you and you too go me that one that one no ah wait o i want to pray for you o don go yet o yes. ṣẹlẹ̀ ìpínlẹ̀ tí mowó tẹ fi ń ṣàánú yẹn mm. lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ á máa dá lọ́wọ́ á máa mú padà síbẹ̀ ṣẹ̀dá yàwó lórí burúkú tí wọ́n gbà yín yẹn ọlọ́run á mú mm, wọn wọn á bóni. àmì jésù wọn á bóni tiwọn pàdé wọn jẹ ti bá mm, èyí tí kòrónà ń bá jà ń bá jà ṣe let me pray for you i love you i love you i love you o eh, don't worry àwọn ọmọ tí a máa rí kó má wọ́ọ̀rì ìwọ òun lọ bí gíga ibi gíga láyé tiẹ̀ o ò ní kú lọ́mọdé ìwọ máa dàgbà torí pé o pọ́n kábíyèsí rẹ̀ àti gbogbo àwọn ọba tí wọ́n bú ìwọ fẹ́ràn wọn ìwọ sì fẹ́ràn eh, nǹkan tí olóbùkún yẹn ṣe olòdì sí lórúkọ jésù ànáìtì burúkú ò ní wọnú ayé ẹ ò ní dàgbà ìyà wọn ò ní fi ẹ wọlẹ̀ orí ẹ ò ní gbàbọdè ò ní kú lójú àwọn òbí ẹ wàá wúlò fáwọn òbí ẹ tó bá pẹ́ nìkan tásán máa dá ẹ lóhùn ogun ẹ dé o ọ̀nà ẹ là inú ẹ dùn ọkàn ẹ balẹ̀ wàá ṣe rere láti wákàtí yìí òun tẹ̀síwájú òní lọlẹ̀ ewu ọ̀ títí wà bùtù love you thank you for now bye bye na you too ẹ̀yẹ́ I will store your number now I will store your number okay, thank you or you call me later Hey, eh, eh, you call me later yeah. thank you love you Oh yeah. o oh. ẹ̀yin èèyàn. Hmm. hello sister. mi ẹ kalẹ́ o. ẹ kalẹ́ ṣé dandan lẹ wà ẹ kú àtijọ́ ṣe dáadáa ni ẹ kú àtijọ́ ṣe dáadáa ni ṣàlàfíà lẹ wà gbogbo èkó ńkọ́ o. ọdún ti Hmm? àlàáfíà ní táwọn fourteen ó nígbà tí Israel jáde kúrò ní Egypt. Hmm. Hmm. àwọn pásítọ̀ ló tún ti ń bá mi sọ̀rọ̀ yìí o. tẹ̀rọ Jacob kó náà jèjì di ènìyàn màrè òkúri ó sá Jọ́dánì padà sí. bẹ́ẹ̀ni. sẹ́yìn kéékèèké bẹ́ẹ̀ ó ní wárìrì ìwọ ilẹ̀. ẹ̀ẹ́dẹ̀wọ̀ eh. mi ni. kò sí wàhálà ìjọ tí ìgbín bá ti tẹnu bọyọ ìjọ ẹ ló máa jáde kúrò láyé gbogbo wọn pátápátá hmm. wọn pọ̀ hmm. ṣe nǹkan ṣe pọ̀ tó pátápátá wọn máa kúrò ní ojú oró báyìí ló máa ń lé kúrò mi hmm. ìran òṣìbàtà ni máa. Yekebo sotayaba. Magabo sotayaba. Ìwọ ló máa lẹ́yìn òṣùgbọ́n. Ìwọ ló máa lẹ́yìn gbogbo wọn Ẹ́sítábọ̀dù gbogbo wọn pátápátá ìwọ ló máa lẹ́yìn gbogbo wọn. Wọ́n máa ṣalẹ̀ jẹ mú ọtí nìkan. Àmín àmín àṣẹ wà àṣẹ wà. <laughs> Yekebo sotayaba ba. Nekebo sotayaba kaba sente yé ma. Ìwọ mọ̀ pé wọ́n. Hmm, mo ń gbọ́ yín mà. Hmm, hmm, wọ́n á fẹ́ kú o wọ́n á fẹ́ kú ó yá mo ń gbọ́ yín mo ń gbọ́ yín mà. wèrè ni wọ́n hmm. wèrè ni wọ́n. wèrè ni wọ́n hmm. wèrè ni wọ́n ń hmm. bú kábíyèsí wèrè gidi wọ́n ń bú wàsíù wọ́n ń bú. wọ́n ti. wèrè ni wọ́n wèrè ní sábọ́ọ̀dù kí ló ṣẹlẹ̀ tó ń bó break. ìyá wèrè nígbà tí ó ṣe máa rí ṣe ó ṣe máa rí fún wọn nìyẹn nígbà tí mo wà nínú gbàgbọ́ ní ẹ̀wọ̀n alẹ́ yorùbá tí ló ń bọ́ ó tún lọ ń bẹ̀rẹ̀ ẹ̀yìn ẹ̀yìn tó lọ ń gbèdé àwọn káàkiri ọba ni ó ṣe káàkiri ó ti wá sí Ìjẹ̀bú Òde káàkiri ó ti lọ fún wọn mọ́tò ó ṣe gbogbo ẹ̀ káàkiri hmm. olórí burúkú kan tí ò níran tó lè dúwèé lè bàbẹ́ ẹ̀ ó wá ń sẹnu òṣì wo ti borí wọn o àwa wà lẹ́yìn ẹ àwa lẹ́yìn ẹ gbárí sí wàhálà fún ẹ àlàáfíà ni fún ẹ máa gbá hmm. gbádùn ayé ẹ má ṣe tu ẹ lọ hmm. àwọn ó dá. Hmm. thank you thank you thank you. ká ò lè wá wa torí tiẹ̀ la a ṣe ń lò dúdá àwọn àgbárí àwọn ẹ̀wà. Hmm. gbogbo òru bó ṣe bó ṣe ń ṣèṣe òru la jọ ń ṣe bó ṣe ń gbàdúrà la jọ ń pa. thank you ma hmm. bẹ́ẹ̀ ṣe fẹ́ràn mi ọlọ́run náà ò ní padà lẹ́yìn yín ọlọ́run máa fẹ́ràn yín ní gbogbo ìgbà. Hmm. kò ní padà Mm, ẹ ṣe mà ẹ ṣe mà ẹ ṣe mà ilé yóò ní mm. dàrú gbogbo nǹkan tẹ́ kó jọ pẹ̀lẹ́ ẹ̀rín ẹ̀ nífẹ̀ẹ́ kún ta ẹ̀ ní rí dààmú o ọlọ́run á gbàdúrà yín á ṣàánú àwọn ọmọ yín náà inú yín á dùn ọkàn yín á máa balẹ̀ sí i ẹ ti gbọ́ ẹ ṣe gan bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ mi ọlọ́run bá mi fìfẹ́ wọ̀n sí yín jù bẹ́ẹ̀ lọ thank you ma ah, thank you sir ah. ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe gan ni thank you ma ẹ ṣe gan ni ok kọ́ni o ó ya ẹnìkan fẹ́ kọ́ọ̀lù ó ya ẹ ó ya mo ń gbọ́ ẹ ok hello. hello. hello. yes sir. hello aunty yes sir. ẹjọ mo fọ fún yín pé kẹsàn-án ẹjọ tẹ bá ti ń pe àwọn kọ́là yín torí àwọn tó wà níbẹ̀ yẹn má jẹ́ kó máa sọ nọ́mbà wọn síta àti orúkọ wọn ẹjọ because of àwọn tí wọ́n wà ní the other side yẹn kò sí ìkọ̀kan tó bá anybody tó bá ti threaten wọn ẹ gbọ́ sà operation stop ẹ máa gbọ́ sà ẹ má bẹ̀rù tó pẹ̀yìn wà ní London àbí ibi tí ẹ bá mi mọ̀ títẹ̀ tí ń pè Nàìjíríà rẹ̀ wà ẹ má wó ẹ má bẹ̀rù ẹ má fòyà ṣé ń gbọ́rọ̀ mi tí wọ́n bá ti ya alẹ̀ mọ́ yín ẹ̀kan screenshot page wọn wọ́n bá lo fake account kí wọ́n má fi picture sí wọ́n lórúkọ náà á sẹ́dẹ̀ sáwọn ọlọ́pàá bẹ́ẹ̀ ni ah. bẹ́ẹ̀ ni á sẹ́dẹ̀ sáwọn ọlọ́pàá àwọn tó àwọn ọlọ́pàá wà lórí Google tí wọ́n ṣe kíni tí wọ́n tí wọ́n monitor wọn káàkiri for real ẹ má bẹ̀rù ṣe ti gbọ́ ẹ ti mo ti gbọ́ nǹkan tẹ́ ẹ sọ náà hmm. kò sẹ́nibọ̀dì tó pe nọ́mbà síta ẹnìkan ṣoṣo ló pe nọ́mbà wọn Dubai dẹ̀ ló wà Dubai náà dẹ̀ ní security ẹ má wọrí ẹ má wọrí ẹ ṣe sà ẹ ṣe mà yes yes. hello. hello. hello. hello. à ń gbọ́ yín mà yes ma ẹ kàlẹ́ <laughs> ẹ kàlẹ́ ma. yes ṣé ẹ bá wa sọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ sínú ayé ìwèrè yẹn ni. bẹ́ẹ̀ ni ma. ó yá ẹ sọ tẹ́lẹ̀ ó yá ẹ sọ tẹ́lẹ̀ sínú ayé ìwèrè olórí burúkú ẹ̀sàbọ̀ <laughs> ó yá ẹ sọ̀rọ̀ sókè à ń gbọ́ yín. ẹ sábọ̀dọ̀ ní kúrẹ́ o. àmì. ìyá ẹ̀ wàhálà wọn ti pọ̀ jù. Mm. kí ló dé ẹ sábọ̀dù wọn ní sọ fún ẹ pé òní kúre ẹ̀yin èèyàn ṣàṣẹ sí wọn lẹ ní kúre wọn láyé yóò ní da wọn ní ṣe skin yín máa máa ṣá sí wọn ní ìlú òyìnbó ò ní yọ lára yín. <laughs> ẹ wo sísá bọ́lá ìyẹn máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ́sìn. ok ma. ẹ ṣe ẹ ṣe ló gùn lẹ́nu ẹni ẹ ṣe máa gùn dùn. Eh. enjoying you. thank you thank you. we are enjoying you and we love you so much. thank you ọlọ́run bá mi fìfẹ́ wọ̀n sí wọn o ẹ ṣe mà. ah èmi kẹ ẹni tó bá ti fi mí rí àwọn fìrè ni èpè ò kì í ṣe tèmi èmi tí ọlọ́run ti bless i can never be cursed èpè ò kì í ṣe tèmi ẹni tó bá fi mí rí àwọn fìrè màgébò sòtáyàbà. So agbára tó ń dá ibi padà sórí oníbi tó ń dá ìgún àti èpè padà sórí elépè èmi ti gbà mo ti jẹ mo ti fi bora mo fi bọmọ mi mo fi pa àwọn olólùfẹ́ mi no weapon i say no weapon no weapon no weapon fashion against me shall prosper. it is well with your soul àwọn ló nìyẹn òun tó sọ pé ọmọ òun wà níwájú ibìkan tó sí ọmọ tiẹ̀ ló ń sọ kì í ṣe ọmọ tiẹ̀ kì í ṣe ọmọ tàwa kì í ṣe aráalé tiwa. àwọn ah. mọ́mì gan ṣe sẹ́ẹ̀sì. bẹ́ẹ̀ni eh. eh, wọn lóun mọ́mì tún sẹ́ẹ̀sì. hello ma. hello. hello ma. ọmọge ọmọge kámpà. yes ma ẹ kálẹ́ ma máa ń to yín ma. ok. <laughs> Afọlábí Fọláṣadé ló sọ. ok Afọlábí Fọláṣadé wọn ní kẹ́ má dárúkọ yín ẹ̀yin ẹrú ọba yín ọmọ ẹrú obodò hmm. ẹsà àṣẹ àìrọ <laughs> kò ń ṣe fún yín kò ń mm. ṣe fún yín ẹ̀yin òṣìṣẹ́ Starburst ẹ̀yin òṣìṣẹ́ Starburst mo ní ká ẹ lọ gbọ́ ológun dúdú ẹ̀ tí ìgbólógun dúdú mà. mo ti gbọ́ ah, mo fẹ́ gbọ́ ṣe léṣe ibi tó ti sọ pé ó ní ó gbọ́ ọmọ lọ ah, olórí burúkú ah, oh. ó ṣẹ̀ṣẹ̀ ó ń bọ̀ àwọn many people lóyìn máa jáde fún ẹ ṣáà máa wòran ẹ ṣáà bó gbígbó. ọmọ ọmọ Ifẹ̀ lèmi Ifẹ̀ ọmọ Ifẹ̀ oyè ni mi. Mm so ológun dúdú release orin tí máa ń gbọ́ ni. Hmm. ìfẹ́ òye. Hmm. bẹ́ẹ̀ ni ó ti fi ẹ́sà bọ́ọ̀dì ó ti fi ó in fact ó ti kọrin kò ṣe kékeré ó ti fi kọrin ó ti fi ṣẹ̀sìn. Hmm. à ń gbádùn yín gan-an ṣé yọkan tó sì ṣé yọkan tí omi omi salógun dúdú sì kọ nìyẹn ó yẹ kán ti ṣèmí ìjáde kán tètè bá wa tún rìn ní sọ́dọ̀. ó sọ pé mi ń bọ̀ pé ká lọ wò lórí YouTube bó èmi ń bọ̀ ọ̀nà máa jọ ṣàǹkó kódà á bá wọn á bá wọn polówó ẹ̀ á fi sí bí gbogbo èèyàn máa bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ sá bọ́ọ̀dù yóò ṣẹ̀sìn wọn yóò ṣẹ̀sìn wọn sáré. ó tiẹ̀ ti ṣẹ̀sìn ó tiẹ̀ ti ṣẹ̀sìn already hmm. à ń gbádùn à máa ń gbádùn yín gan oní ma. thank you thank you thank you for calling. thank you ẹ ṣe gan ni yes ẹ ṣe gan yes ó yá à ń gbọ́ yín mà o à ń gbọ́ mà ẹ gbọ́ mà. hello hello ma à ń gbọ́ yín o. yes ma a máa ń gbádùn program yín ma. god bless you mama calling you here. no don't yes, uh, okay aburo ọlá. Uh, àwọn tó ń pè mí yẹn don't call me yẹn call me with this number now or you send me okay mo ń gbọ́ yín mà. hello ma. à ń gbọ́ yín ẹ sọ̀rọ̀ fast fast ọ̀dà sọ̀tọ̀. a máa ń gbádùn program yín ma. ẹ ṣé ma god bless you ma. mo ní ọmọ kàrẹ́ no dey carry last kò wọ́n ọmọ ẹni tó fẹ́ forí gbárí mọ́nì kọ́ lọ bèrè dáadáa kẹ́sàbọ̀dì lọ bèrè ọmọ ìkàrẹ́. ṣé ọmọ kàrẹ́ nìwọ hmm. ni ọmọ ẹ̀ka aráàlú mi mọ̀trẹ́ mo ti ń kọ̀ yìí ìbọn nàìjíríà kí ni mo fi ń bá yín sọ̀rọ̀. ọ̀wọ́ gbọ́ kàrẹ́. <laughs> Ah, mo gbọ́ díẹ̀ bọ̀ mi lè sọ dáadáa <laughs> ìkàrẹ́ mo ti lọ skul mi. rùkàrẹ́ ṣèpè ń rùkàrẹ́ ṣèpè ń jàre ìyá sí. mi mi mi ò mọ èdè kàrẹ́ sọ dáadáa ni mo yè. ee eh? mi àfọ kàrẹ́ dáadáa. ó ga o. <laughs> in fact mo ní tí bá ti ń wẹ́ sábọ̀ máa ní kó lọ kò síbi tí ọmọ àkókò kò ti especially kàrẹ́ hmm. kò lè forí gbárí pẹ̀lú wọn ó máa wọlé last ni mà. bẹ́ẹ̀ni. ìkàrẹ́ hmm. eh. no dey carry last kó lọ bèrè dáadáa nàìjà ibùdó eh. lẹ́kọ̀ọ́ tẹ̀yìn gan wẹ̀ mọ̀ pé ó máa ń bẹ̀rù aráàlú òkè. bẹ́ẹ̀ni wọ́n pẹ̀lú kàrẹ́ ìkàlẹ́ ní street ní ọba lè dé báyìí ní ọba lè dé ní Berkeley street báyìí tó bá ti rí àwọn táwọn ọmọ yẹn gbà tí ó pọ̀ lọ́dọ̀ ọmọ mi gbà yẹn táwọn ọ̀kàlẹ́ bá ti ń bínú báyìí ó nìkan ọmọ àbúrò mi kan báyìí ọmọ stepmother mi obìnrin báyìí ni tó máa gbé ọkùnrin tó máa là mọ́lẹ̀ wọn máa ná ọkùnrin ní kiri àwọn yọ̀ọ̀yọ̀ọ̀kà àwọn ọ̀kàlẹ́ tó ti gúnyángúnyán tó ti kí lápá. Ah, ẹ wo bẹ́ẹ̀ ni o. tó kí lápá ó rápá mi tó kí ó rọ̀ mọ́ yápá a ní kẹ́ wá pa ìwé ṣe ó lè pe èmi apá tó fi apá give am one go and die ni apá give am one. èmi àtàwọn ajagun náà eh. èmi àtàwọn ajagun náà family kan lọ sí lẹ́nà jubilee ní dáadáa nígbà tí wọ́n secondary school ẹ sábàdì lọ bèrè ní Ondo state tí ò bá gbọ́ Ondo state eh. ó lọ wádìí ó eh. tún wá wádìí ọmọ àkókò ó tún wá lóore pé ìkàrẹ́ kò sẹ́ni tí ò kì í bẹ̀rù àkókò kò sẹ́ni tó bá forí kan àkókò báyìí tí ò kì í ṣe sí. Ah, àkókò rìgbò rìgbò eh. eré ló máa pè ó eré ló pè ó eré ló pè ó wàá gbọ́ ọ̀sẹ̀ yìí o. kó <laughs> lọ wádìí kàrẹ́ dáadáa nǹkan tí mo kàn fẹ́ sọ fún nìyẹn wọn kì í gbé jẹ. wọn ń gbé jẹ o ó ní wọn sọ fún yín jẹ o ọ ní kúndùgbà kàrẹ́ ṣàpọ̀ mi kúndùn rẹ ọní gúdúgbẹ ẹ sábọọdù ọnínú rẹ gúdúgbẹ kọlẹ ṣàpọmí kúnnú rẹ sọnù ẹ wá ṣàyà parun ṣọpọ mọtò wá ṣàyà parẹ iṣẹ pàpàrẹ ṣiṣọ. ó ń bẹ̀rẹ̀ òṣìpá ló máa gbẹ̀yìn ayé rẹ sábọọdù. ẹ o àmì ò àṣẹ. ẹ gorilla ẹ gorilla ẹ dingo ẹ corona. ẹ corona ẹ ẹ ṣá. ẹ dingo wọ́n yé èsìrẹ́ ọ̀rọ̀ wọ́n ṣe wọ́n ṣe yè mí wọ́n ṣe yè mí èsìrẹ́ ọ̀rọ̀ wọ́n ṣe yè mí wọ́n ṣe yè mí. ó sábọ́dù lọ kó lọ kó lọ kó lọ mọ omi kó ṣomi ké àbí <laughs> fat ó dùn mí. eré ìyá ṣomi ké ẹ̀yà sì mí. yẹ́sọ̀ ẹ̀yà sì mí rẹ̀ ó yẹ ṣomi ké. ẹ̀ mọ̀lú wẹ̀ mọ́rẹ́ ó ro èmọ̀rẹ́ eh, eh, oro èmọ̀rẹ́ eh, oro èmọ̀rẹ́ oro ìkàrẹ́ là ń sọ èmọ̀rẹ́ oro èmọ̀mọ̀rẹ́ oro àkókò jẹ́nẹ́rálì àkókò jẹ́nẹ́rálì oro kó máa di ẹ̀wọ̀n kó máa di ẹ̀wọ̀n rárá kó lọ bẹ̀ lọ́wọ́ ìyá àmọ́ ṣe ọmọ Sambisa ọmọ kàrẹ́ àmọ́ ṣe ọmọ Sambisa yèé ọmọ àkókò àmọ́ ṣe ọmọ Sambisa wọ́n ṣe jàre mọ yèmí. olóbìnrin dáadáa lọ́wọ́ gọ́gù ẹ̀ pé mm. àkókò jẹ́nẹ́rálì wọn ń ṣe wọn ń forí gbá wọn àtọ̀. <laughs> ẹ ṣé bàbá ó ṣé my dear sister god bless you a ó kéré òkèdélé àwọn oníkúsá jò ìlú mọ̀tírẹ̀ tẹ wàyí náà ọlọ́run jọ kò ní jẹ́ kẹ́ ẹ ṣìṣe kò ní fi yín sílẹ̀ kò ní fẹ̀mí náà sílẹ̀ ẹ ò ní tẹ ò ní tí inú yín máa dùn thank you very much thank you thank you oya ẹ ṣé bàbá ah, ẹni yìí ti pè lẹ́ẹ̀kan wọ́n tún ti pè padà ah. wọ́n ní kí wọ́n ń ṣe kí nǹkan kan wọ́n ní kí n wo nǹkan kan ó yẹ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ mo fẹ́ gbàdúrà fún àwọn kan. yes mama. auto sexy yes mama ẹ ṣé ma. our sexy mama. thank you. ẹ má gbé mi ọ̀rọ̀ yín gbóná ju ìyá yẹn ti lukú dé. ah mi ti gbọ́ mi ti gbọ́ wọ́n ti dún wọ́n ti ṣe kí ni wọ́n ti lukú dé. wọ́n ti ẹ̀ sáyà wọ́n ti ẹ̀ sáyà yín wọ́n ti ta ó hmm. wà frustrated in frustration ló fẹ́ pa wọn kù hmm. àwọn idiot kan dẹ̀ ń tẹ̀lé wọn kiri yẹn they won't tell her the truth that is my problem wọ́n fẹ́ pa frustration ló fẹ́ pa wọn she is just frustrated wọn hmm. believe pé ẹ lè máa bá wọn sọ̀rọ̀ ni wọ́n rò pé máa lọ sápamọ́ but she is a liar she is the witch òun gangan ló bàjẹ́ téèyàn bá ti rí wọn gan òun gangan ló èmi gan mọ ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbọ́ yín mọ ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí gbọ́ àwọn gan ni but no mo gbé fún yín Thank you. Just keep doing what you are doing. Thank you, my dear. Amen. Thank you. Thank you. Thank you. you Ẹ̀yà sẹ́bọ̀ wọn láyé you ti bàjẹ́, ẹ má pè é ìyá. Ẹ̀sà wíńgò wọn láyé ẹ̀ ti bàjẹ́. Ẹ̀sà dọ́ọ̀gì wọn láyé ẹ̀ ti ta. Wọ́n ní wíṣì ni ẹ́. Wọ́n ní sambisa náà ti gbé ẹ wá, wọ́n níbẹ̀ ló máa padà, wọ́n ní wọ́n máa pa ẹ́ dànù ni. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kò sí nǹkan tó ń bọ̀. Mo interpret fún yín ni ó yẹ wọ́n ní Auto Gorgeous lórí wọ́n ní mo look yín ṣe today every day wọ́n ní Auto looking good every day wọ́n ní Auto success lórúkọ ẹ̀ wọ́n ló tún jẹ́ favour wọ́n ló ń jẹ́ ọ̀nà mẹ́ bẹ́ẹ̀ ni. thank you thank you mm. thank you thank you thank you thank you thank you thank you ẹnìkan tún ń ṣe fídíò lórí bíbá ẹ̀ èwo la tún rí gbọ́ o ẹ̀yin ní fídíò kọ̀. Hello. Eh, hello. Eh, hold on first. Eh, hold on. Ẹ wo eléyìí lára àwọn terrorist yẹn rèé o. Wọ́n rán wọn jáde nísinsìnyí ti rí. Terrorist lára àwọn terrorist wọ́n rán jáde rèé o. Ṣé ti rí bóun ṣe tún kúnlẹ̀ rẹ́kẹrẹ́kẹ́? Wọ́n sì máa búyàn. Ó dàbí European pig. Ẹlẹ́dẹ̀ bọ́dà. Ṣé ti rí? Ó rèé o. Lára àwọn ẹ̀sà bingo terrorist wọ́n rán jáde lé ní rèé o. Ẹ wojú olè rèé o. Lára àwọn olè rèé o lára àwọn kòkè bùṣà rèé o lára àwọn tó ń pani lẹ́kúnjayé rèé o lára àwọn tó ń jalè rèé o lára àwọn tó máa yé àwọn èèyàn jẹ́ rèé o tán ní kan máa bú mi tó ń rán jáde lé níṣẹ́ ti wọn àwọn tẹ́rọ́rìsì rèé o ìgbà tí mo dórí Facebook mo ṣe mọ̀ pé obìnrin ń ṣe tẹ́rọ́rìsì ẹ̀ màgbà náà o o mọ̀ rèé o tẹ́sà tẹ́rọ́rìsì àwọn ọmọọṣẹ́ rèé o lára àwọn ẹ̀sìnmẹ̀ ìyàwó ẹ̀sìnmẹ̀ àwọn sambisa wuma ṣẹ́ ti rí wọn àwọn rèé o ẹ wojú olè rèé olè ẹ jẹ́ ń gbé kàn à ń gbọ́ yín sà. ẹ kalẹ́ mọ́ o. ẹ kalẹ́ sà. ẹ rí màmá tó ń pè ní Esabod mi. Hmm. màmá yẹn nídìí kí wọ́n deport ẹ wá sí nàìjíríà láti wá ṣe test fún ní arò ní Abẹ́òkúta. Hmm. arò arò nílé ẹ jẹ ọmọ ẹ ti wà lárò o wọ́n ti pọ̀ ọmọ ẹ ti wà lárò o ọmọ ẹ surely blood lọ òkèrè yẹn ṣì wà lára gbogbo wọn tẹ. Oh, it's a pity. It's a pity. Oh. It's a pity oh. for the woman. I'm oh, so sorry for her. So, oh. so good day, Auntie Bola. God Thank bless you. you. Oh, wọ́n tún ní wọ́n sọ̀rì fún. Ah, ẹ sábọ́dù, wọ́n sọ̀rì fún gbogbo yín o. Wọ́n sọ̀rì fún gbogbo ìwé lọ́kọ̀ọ̀kan. Ẹ sọ bíngò, wọ́n ní wọ́n sorry for gbogbo yín yo asọ́rì fún gbogbo yín lọ́kọ̀ọ̀kan ẹ̀sà bíngò báwo ló ti jẹ́ ṣó ń dùn mọ́ ẹ ṣó jẹ́ yó ẹ̀sà bíngò asọ́rì fún gbogbo yín o asọ́rì fún gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Hmm. ẹ̀yin tún fi fẹ́ẹ̀sì yín wọ̀n náà. à ń gbọ́ yín. ẹ́. Dubai náà wà wọ́n ìwé dọ́kítà ṣe fún wa. ṣe ìyá yẹn hmm. aláàjì nítorí fẹ́ láti ọ̀dọ̀ wọn tí ó rí ní dùn. ok tó fẹ́ kò lè rí. aláàjì ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kújẹ bá ń wọn. wọn aláàjì aláàjì ẹ adé orí ọ̀kí. olófò wọn bí olóògbò ni. olófò ni wọn lólófò ni ẹ sabingo wọn ní o fẹ́ máa bínú olóògbò wọn ní kò stop ṣe bẹ́ẹ̀ kò yẹ bínú olóògbò mọ́ mò ń túmọ̀ fún wọn mò ń gbà wọn mò ń sọ fún wọn. ẹ máa bẹ́tò. ẹ ṣe jàre ẹ ṣe ẹ ṣe ẹ ṣe mú bọ̀. Bueno. Olófo fẹ́ máa bínú ológo. Hey. Olófo olófo fẹ́ máa bínú ológo bó ló fi yẹn. Ah, Olúwa mà jẹ́ jẹ́ nọ́mbà. Oh God, mo tún ṣe òun. Hello. Hello. Ẹ kúrọ̀lẹ́ sá ẹ kú iṣẹ́ ìyẹn ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. thank you sir. wọ́n pe ilé iṣẹ́ mi ká gbélé yìí náà oh god ó tún ti já. mo ti gbé náà. ó ń kọ reconnecting. wẹ́kẹ́ gbọ́ àbí ṣó ti gbọ́ oh my god ó jápọ̀ ni omi ìtì ẹ̀ mọ̀ ó gbé ó jápọ̀ mọ́ra wọn I à ń gbọ́ yín o. à ń gbọ́ yín. hello hello ma. yes mama. ṣé à ń gbọ́ wa. à ń gbọ́ yín ok à ń gbọ́ yín. àwọn àbúrò yín ló sọ̀rọ̀. ìyàwó rẹ̀ lẹ̀. ok na ìyá tó ti sínwín. ó ti sínwín. ìyá yẹn ti sínwín ó ti yàwó rẹ̀ ìyá. mò ń gbọ́ mò ń tẹ̀ mò ń ta bíríjà. wọ́n ti yàwó rẹ̀ gidi o. wọ́n ní ìyá wọn ló ti yàwó rẹ̀ gidi. ẹ máa sọ̀rọ̀ lọ. ẹ máa sọ̀rọ̀ yín lọ. adé máa sọ̀rọ̀ yín lọ à ń gbọ́ tiyín sẹ́ẹ̀. à ń gbọ́ à ń gbọ́ ẹ̀ẹ́ à ń gbọ́ ẹ ti ń gbọ́ mi àbí àárò ẹjọ́ ẹ yá wa ló wá fẹ́ gbé e lọ sí àárò ẹjọ́. wọ́n ní pé wọ́n nídìí owó tán máa fi gbé Esabod lọ sí àárò. sẹ́rí ìyá àbàdàn yẹn olórí burúkú ni o. wọ́n ní ìyá àbàdàn wọn lólórí burúkú ni ètò jẹ́ àjọkẹ́ adéwùmí. olórí burúkú ní bó lórí burúkú rìn. wọ́n lólórí burúkú a máa sọ̀rọ̀ olórí burúkú. à ń gbọ́. aláyé bàjẹ́. aláyé bàjẹ́ wọ́n lò ní àjọta. wọ́n ní ẹ́sà wèrè àwọn tó tẹ̀lé. oògùn oògùn oògùn ló fi fa ogun. wọ́n lóògùn ló fi de gbogbo wọn mọ́lẹ̀ ó sọ bẹ́ẹ̀ òun náà kàn fáàmù ẹ̀. àtikọ̀ ló lọ <laughs> àtikọ̀ ló lọ bá. kéwàá wẹ̀mẹ́ fọ̀kàrẹ́ o wẹ̀ fọ̀kàrẹ́ ṣọ́ṣe ṣe tán ọgbẹ́ ń wẹ́bẹ́ fọ̀kàrẹ́ wọ́n ní àtíkè wọ́n ló lo àtíkè wọ́n ní páúdà wọ́n ní òun ló ṣe sí láti lọ lò fún kéwà wọ́n ní ṣùgbọ́n kò ṣiṣẹ́ nítorí pé ẹlẹ́dàá àlèmọ́tò ṣàjẹ́ òsùn nítorí pé ìjẹ̀bú ni wọ́n ti wá. ẹ ìṣọmọ àlè. ọ ní mi ìṣọmọ àlè ọlọmọ kàrẹ́ mi rèé. ọ̀nà ọ̀ríjìnà ọmọ ọkọ mi ọmọ náà mo lùkàrí àlìlámìrè. lọ́wọ́ púpọ̀ àwọn ọ̀nà eh, ọmọ fẹ́ sákú o ọ̀nà ọmọ ẹ rọ̀ràn gbogbo ọ̀tá mi rọ̀ràn ọ̀tá mi ọ̀rẹ́ mi ọ̀nà o. ọ ní ọmọ àlè ọmọ ọmọ ọmọ gbogbo wọlé sórí ṣáàtì ọmọ ọmọ àlè ọmọ àlè ọmọ àlè gidi. níta ni. ọmọ gidi ọmọ fòwe. lówó búkú ẹ tún bẹ́ẹ̀ tò. Hmm. àwọn tó bẹ́ẹ̀ tò. hello. hello. hello mọ yèmí. mi gbọ́ tèrè. sí gúdúgbẹ̀mọ ẹ pọnmi kúnú wọn. àmì onígúdúgbẹ̀mọ ẹ pọnmi kúnú ìyàn ẹ sábọ̀dù. sí gúdúgbẹ̀mọ ẹ pọnmi kúnú wọn. onígúdúgbẹ̀mọ ẹ pọnmi gúdúgbẹ̀ kàrẹ́ eré pọnmi kúnú ẹ sábọ̀dù. ọ̀nà àmọ̀mọ́ náà bù pò. ọ̀nà àmọ̀mọ́ náà bù pò ìyá ọmọ kàyẹ́ mẹ́ ọ̀yẹ́ ó yá ká fọ̀rọ̀ lọ ọmọ ọmọ. ọ̀fọ̀lọ́mọ nábùpọ̀ oníṣẹ́ ọmọ nábùpọ̀ ni ọ̀nà ọmọ ní táyì rẹ̀ ọmọ ní wọ́n bá disgrace báyìí. ọní ọ̀ní tíráyì rẹ̀. oníṣẹ́ hmm. ọmọ nábùpọ̀ ọ̀nà ọmọ ní táyì rẹ̀ ọní ọmọ ní wọ́n bá disgrace báyìí bọ̀dọ̀ ọmọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mẹ́tùmọ̀ rẹ̀ wọn abẹ́ ẹ̀gbọ́n nǹkan tí mo sọ. ọmọ nẹ́bùkọ. Hmm. ọ̀nà ẹ̀mọ nẹ́bùkọ. Hmm. ti gbúdúgbà mi pọn mi kún yan iná ẹ̀rọ sọnù ṣe mẹ́rin sọnù. ọní ẹ sábọ̀dọ̀ àti gbogbo ọmọ rẹ̀ ọní gbogbo ẹ pátá ọníṣẹ́ rẹ̀ sọnù o ọ̀yẹ́mí pé ẹ máa rìn lọ ọní ẹ̀rẹ́ sọnù. oníṣẹ́ ọmọ náà bùpọ̀ ni pé ọmọ ọlọ́run mi rèé ọlọ́mọ ní károrí gbà pátá kagbórí rí pàpàtà ṣàpàtà ṣọ́nà ṣẹ́yìn ṣe jìkà rorí ṣàpàtà a sì fọ́ sọnù pátápátá àfọ́ yẹ́ngẹ́yẹ́ngẹ́ ẹnì kọyẹ kan ọmọọmọ. Hmm. Hmm. ọ̀kan ọ̀kan pé eh, mọ́yẹmí. èèmẹ́ gbọ́ ọkàn pè ọ lí ní ọ̀sẹ̀ yóò kọjá ọmọ ọmọ kàrẹ́ ọmọ àlè kàrẹ́ ìmọ̀ rẹ̀ mẹ́tí ọmọ ọkọ. yé mọ̀ràn wọ iye ọ̀nà náà kọ́ mọ̀ pé ọ ní wọ́n ní èmẹ̀ẹ́sẹ̀ mi náà wọ jẹ́mi gbọ́ ká gbọ́. ká gbọ́ ọmọ ọmọ ọmọ aṣàkókò rìgbòrìgbò ọmọ aṣàkókò rìgbòrìgbò gbọ́ ọlá mi ka gbọ́ tèmi wọ́n gbọ́ mìíràn wo wọ́n mọ̀ ẹgẹ̀nẹ̀ ní okòwò kàrẹ́ mi dárúkọ wọn wọ́n mọ̀ ẹgẹ̀nẹ̀ ẹgẹ̀nẹ̀ ká ní ẹgẹ̀nẹ̀ ká níná nìyẹn ọ̀ka níná nábẹ́ wọ́n mọ̀ ṣèbí o mọ àwọn tó máa ń kọ́ wá tán ní ẹ mẹ ṣe ọmọ kàrẹ mo fọ bẹ́ẹ̀ náà níjọ náà ó yá ká fọ̀rọ̀ rẹ. ọmọ àlè mọ ní. wọ́n mọ̀ ọ̀nẹ́gẹ̀nẹ̀ rẹ̀ ọní yóò pè ọlí wọ́n lẹ́yìn tó pè wọlé sórí ẹ́sàbọ̀ tó ní òun àbí lọ́dọ̀ wọn yẹn tó lọ́mọ kàrẹ́ lòun wọ́n ní ọmọ àlè níyín wọ́n ní ẹgẹ̀nẹ̀ níyín wọ́n ní ẹrú níyín wọ́n lẹ́ẹ̀ kì í ṣe àwọn tó máa ń kó wá sí kàrẹ́ láti wá roko níyín wọ́n ní mm, mi ìfẹ́ dárúkọ ìlú yín kì í má bàa embarrass yín mm, mi ìfẹ́ àwọn bàbá bàbá yín torí ẹrú ni wọ́n kó yín wá ṣe lọ́dọ̀ wa kẹ́ lọ máa ṣe okun fún wa bẹ́ẹ̀ ni. Mm. alálẹ̀ kàrẹ́ mọ òrìyà jẹ́. ọ̀ní alálẹ̀ kàrẹ́ ọ̀ní èmọ̀ òrìyà jẹ́ o ọ̀ní ọba mẹ́rẹ̀ẹ́dẹ́lógún yóò dé káàjà nílé bàbá mi ọ̀nẹ́lẹ̀dá wọn ọ̀ní èrùyà jẹ́ ọ̀nẹ́lẹ̀dá àkádìrì mọ́mọ́ èrùyà jẹ́ o ọ̀ní bẹ́ẹ̀ ni. Mm. ó torí o éwu ẹ̀jẹ̀ rẹ̀. ẹni ètò torí o ó àkàbù ìkàrẹ́ èlú olóṣì mi ẹ̀sà mọ̀nkí wọ́n ní èlò lẹ́sẹ̀ mo ń kí fẹ́ fún ẹ ìwọ tó lọ́mọ kàlẹ́ ní ẹ̀yẹ wọ́n ní ó ń sọ ìtàn tó mọ̀ wọ́n ní lẹ́sẹ̀ mo ń kèlò ló fẹ́ fún ẹ. alálẹ̀ kàrẹ́ mọ òrùyà jẹ́. ọní kúrúgbẹ̀ kàrẹ́ pọnmi kúnú rẹ gọ́ingọ́n ìmẹ́gún wọ pa bẹ́ẹ̀ ni hmm. bó ṣe fọ̀ ṣe wọ́n ní bó ṣe sọ ni ẹ gbọ́ nǹkan tí mo sọ ọ̀lẹ́ tẹ kàn máa tẹ lọ́ọ̀fù tẹ ẹ bá ti gbọ́ bóyá ń speak ìtàn bẹ́ẹ̀ yẹn ẹ máa ṣe rẹ sọnù. Oni oníṣe játijàti ẹ onílédèdè gbẹ̀yìn òtùpá onímẹ̀rán ẹ pé ẹ sábọ́ọ̀dù lédèdè gbẹ̀yìn rẹ hmm, torí pé wọ́n bú ọba wọ́n bú òjòyè. afárùkà rẹ bù afárùkà rẹ bù ọ ọmọ àlèkàrẹ́ yẹn pọ̀ tó yẹ mọ̀ mọ̀. ee ọní ọmọ kàrẹ́ kan ọní ẹgbẹ̀nẹ̀ kan ọní ọmọ àlè kan ọní ó wu ṣáàtì ẹ sábọ̀dù ó yẹ ká fọ̀rọ̀ níbẹ̀ ìtàn yẹn mọ̀mọ̀ ó yẹ ká fọ ọní ẹgbẹ̀nẹ̀ ni ọní èṣọmọ kàrẹ́ ọní èṣọmọ kàrẹ́ ọní ṣùgbọ́n bí ó tiẹ̀ ṣe adarúkọ kàrẹ́ ṣe yẹn ọní ẹlẹ́dàá mọ̀ọ́mọ̀ àkádìrì ọní èrìyàjẹ́ ọní gbogbo pópólòrò ọní ipa sọnù ọní gbogbo gọ́ingọ́in ọní ipa sọnù ọní gúdúgbẹ̀kàrẹ́ ọní ìpọnmi nínú rẹ̀ ọní gbogbo arugia oníyẹ ṣe kí ni ọ̀nà ètú níwòwò bẹ́ẹ̀ ni òbòmí ẹ̀ka ò jẹ́ ọ̀nà ọ̀fẹ́ tí ní kámẹ́rà báyìí ọ̀nà bẹ́ẹ̀ ni erojú rẹ̀ gbolẹ̀ bẹ́ẹ̀ ni eré o ọ̀nà bẹ́ẹ̀ ni ọ̀nà bẹ́ẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ọ̀nà gúdúgbẹ̀ kàrẹ́ mẹ́ pọnmi kínú rẹ̀ o ẹ sábọ̀dù ẹ̀ ọ̀nìyàyé rẹ̀ dè ní sàn o hmm. bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ sí i ọ̀ní àrùn bí yàdé jáwọ́ níwòwò wà ká parigbé gbogbo mi wọ́n ká òjẹ́ ṣó nírun ṣe nínú ṣó ká níwà bẹ́ẹ̀ níwú ọ̀ní ṣùgbọ́n ẹ̀mẹ́ kẹsẹ̀ sí kàkà ẹ̀sà bọ́ọ̀lù ọ̀ní mẹ́ta ọ̀ní mẹ́ta àwọn jọ̀ọ́ síbi ṣe ṣe ṣáàtì wọn lónìí ọ̀ní mẹ́ta àwọn díẹ̀ mbẹ́ ṣiṣẹ́ gọ́vnà mbẹ́ ṣiṣẹ́ Dangote mbẹ́ ṣiṣẹ́ ẹ̀wọ̀n sínétọ̀ yẹn ọ̀yọ́ ọ̀ní mbẹ́ ṣe bẹ́ẹ̀ wọn lónìí ọ̀ní mbẹ́ ṣe bẹ́ẹ̀ wọn mbẹ́dẹ̀ wọ ní bírèkì ọjọ́ wọn ṣe ṣì dé ṣe bí wèrè ṣọ́ṣe dè wọ́n jẹ wọ́n bẹ tán o kó tán o kó wo bó ṣe dùn tó bẹ́ẹ̀ ni wọ́n ṣe jàre jẹ́mi súre ń wọ jàre ọmọ hmm. wọ́n gbọ́ o gbọ́ o gbọ́ o mò ń gbàdúrà ń wọ lórúkọ jésù orí rẹ ní gbàbọdè wọ́n sì ní kàrẹsẹ wẹ kéré oko délé àníṣe orí kòkè wẹ nọkìkì wọ́n ní kùnà ọmọdé o àǹtí mi kú n'ọmọdé ìwọ ni kú n'ọmọdé lórúkọ jésù gbogbo ọmọ ìwọ bí ìwọ ejèrè hàn ẹlòmíràn ọ̀nì ẹlòmíràn ṣe wọ́ o ní àkókò táwọn ọmọ ẹ bá ń ṣoríire wọn ò ní dìde ìṣẹ́jú kan fún ẹ lórúkọ jésù ò sì ní sọmọnà ò ní gbọ́mọ nínú gbó ẹ lórúkọ jésù ẹrù tí abiyamọ òkìtì ìwọ wọn ò ní sọ̀kalẹ̀ sínú ilé tiẹ̀ ìwọ o ò ní bá wọn kú kọ ò ní ṣàìsàn wọ́n ti ga o torí o connect mọ́ mi ọlọ́run ti gbé ẹ ga ọ̀nà ẹ ti là ọ̀nà ẹ ò ní dí mọ́ orí ẹ ò ní gbàbọ̀dẹ̀ o ò ní sọmọ sọnù ayọ̀ ní tiẹ̀ stay blessed o ò ní gbé sájò o ò ń lọ bí gíga o dẹ̀ máa débẹ̀ mm, in Jesus name love you my darling adé fọ̀rọ̀ ṣó ṣe ṣe tán ṣé wọ́n gbọ́ mo like bí wọ́n ṣe pè ọ́ léṣe yẹn orí rẹ̀ ní burú love you darling love you love you àtọ̀rẹ́ rẹ̀ yẹn ẹ eh, that's your friend that is there gbogbo yín pátápátá ẹ máa kéré òkò délé orí yín ò ní gbà bọ̀dé àwọn ọ̀tá yín mo máa foyín ṣẹ́pọ̀n ni you are covered by the blood of Jesus it is well with you ṣé o ti yé yín mẹ́yẹn bẹ́ẹ̀ ni thank you thank you thank you thank you thank you you are it is well with you my sister orí yín ò ní burú o ẹ ò ní gbé ṣáájú ẹ kéré òkò délé o ìrẹ̀lẹ̀ wà lọ́bẹ̀ ẹ dẹ̀ máa rí ẹ máa ríre ire ni ire ire ni ire lójú owó ń rí ire ah àwọn etí ìpè wọlé lẹ́ẹ̀kan. Ah. Hmm. ẹ kúrò lẹ. ẹ kúrò lẹ sá ẹ ti pè lẹ́ẹ̀kan sá ẹ tún fẹ́ bá. ìyá mo pè lẹ́ẹ̀kan bọ̀ eh, kíní yẹn kọ́ tọ̀ kọ́ tọ̀ nígbà tí mo fẹ́ sọ̀rọ̀. ok sá. mo kàn fẹ́ contribute ní sí nǹkan tí ẹ̀ ń sọ ṣe rí firstly nǹkan tí mo kàn fẹ́ bá yín dúpẹ́ fún ni wípé gbogbo àkólọ yín ọlọ́run á bá yín kó padà. àmín jésù ọlọ́run á jẹ́ ìdùn yín nú. àmì jésù. ọmọ yín àtẹ̀yìn ọlọ́run á dàbò ẹ̀bùn yín. àmì jésù. ayé òní ayé òní ayé òní fi ń ṣe pàṣán ìyà. àmì. jẹ́rí àdúrà tí mo ṣe fún yín yẹn ẹ rí i pé wọ́n ti fi ẹ́sàbọ̀lù ṣe pàṣán ìyà. Hmm. nọ́mbà wán tẹ bá wò dáadáa ọmọ ìbàdàn ni mí ọmọ ìbàdàn lẹ́sàbọ̀lù hmm. ṣùgbọ́n máa lè ìbàdàn lòun o. bá a sọ wọn ní sàbísà ni wọn ti gbóyún ẹ wá sẹ ẹ má máa pè lọmọ ọmọ ìbàdàn. náà ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni wípé gbogbo hmm. àwọn tó ń pè sórí secure Esabod hmm. tó bá jọmọ Yorùbá gan á jẹ́ pé wọn ò ronú jinlẹ̀ hmm. torí tẹ bá wò ó ẹ rí pé kò sí ṣòó tí wọ́n lè pé tí ò ní ṣépè fọmọ Yorùbá hmm. ẹni yòówù tó bá jẹ́ ti jẹ́ Yorùbá tó bá tún pè sórí iṣẹ́ òwe. ẹ jẹ́ ẹ jẹ́ n kọ́kọ́ sọ nǹkan fún yín sà ẹ ń gbà tó ẹ má bínú sà o wọ́n ní ẹnìkan ń jẹ́ àmárasì ṣé yorùbá ń jẹ́ àmárasì. wọ́n ní òṣì wà orúkọ ẹ̀ bí òṣì wọ́n ní ìkan tán tó wà ní wèrèǹtì ṣé ó jẹ́ yorùbá kò sí yorùbá nínú wọn àwọn bíi ará sambisa gbọ́n kò yorùbá ni ṣé mọ̀ pé àwọn haúsá míì wọ́n ti pẹ́ ńlẹ̀ yorùbá àwọn bíi iná lọ kó wá láti sambisa forest àwọn bíi ọmọ nìjẹ́ àwọn ọmọ olórí burúkú so àwọn ọmọ àlè àwọn ọmọ wúmi àti ẹ̀mọ́ bóyá nẹ́jà àti ẹ̀mọ́ bí ká má kò dárúkọ èèyàn bóyá nẹ́jà àti ẹ̀mọ́ bí tán ti wá wọn ò jọ ọmọ nàìjíríà olórí burúkú ni wọn. I can see clearly you are even proud of your dialect pé èèyàn ń sọ̀rọ̀ ẹ̀ ń sọ èdè yín bẹ́ẹ̀ni ẹ̀ ń yọ̀ lẹ́nu yín òun ah, ah. bó ṣe wà yẹn kò lè proud yín pé ibi báyìí lòun ti wá mm. and you keep continue cutting Yorùbá land you keep eh, disgrating uh, Yorùbá land ní gbogbo ọgbà. Esabod is coarse. So that is why she is looking for people ó ní wọ́n jọ ń lọ ni ó ṣe ń wá àwọn èèyàn tó máa coarse pẹ̀lú ẹ̀ tó máa jọ lọ pẹ̀lú ẹ̀ she is coarse for real. Yorùbá ló ní àkì lọ́mọ burúkú fẹ́ kùn pa jẹ mm. tí ìwọ bá jẹ́ Yorùbá tó bá jẹ́ pọ́mọ Yorùbá gidi ni ẹ́ kò nà mátà bó ṣe lè rí àwọn Ẹdó àwọn Ìgbò wọn kì í gbèlè wọn kì í sọ̀rọ̀ burúkú síra wọn nà mátà bó ṣe jẹ́ haúsá hmm. máa báàgì lẹ́yìn haúsá ni hmm. ṣùgbọ́n wáyé tó jẹ́ pé tí Yorùbá bá pè ibùn tó bá fẹ́ sọ̀rọ̀ gidi lórí program ẹ̀ wàá kọ́kọ́ ṣépè fún wọn tó bá tẹ̀sẹ̀ wàá kọ́kọ́ ṣépè fún wọn those eh. are the things láti bẹ̀rẹ̀ ayé ẹ̀jẹ̀ ni bó ṣe wà yìí ó lè máa gbọ́ program tí mò ń sọ ó lè máa gbọ́ ọ̀kan tí mò ń sọ. ó wà ń bì ó wà ń bì ó ń sunkún. ó lórí program lánàá hmm. ó ní òun pé bàbá Adédùbú pé kan lọ bèrè òun kóun àtàkìm akeem ọmọbàrà adédúró pé àwọn jọ ṣe kékeré ni mo ní kò ní yẹ bó ṣe wà yìí hmm. because mo mọ history yẹn ẹ ẹ tòkunbọ̀ tó ń pè é kó ń ṣe tòkunbọ̀ hmm. tòkóbọ̀ ló ń pè é ẹ ò tó kó bọ̀ ẹni a ò kó kó gbáwájú kó já sẹ́yìn hmm. kì í ṣe tòkun bọ̀ wọ́n ní láti wájú lọ sẹ́yìn. kò sí ẹnìkan kan tó máa jọmọ Ìbàdàn gidi tó lè fọwọ́ sọ̀yà pé ó mọ̀ ọ́ bọ̀ ẹ kọ́ síbí Tókòbọ̀ lórúkọ ẹ̀ Tókòbọ̀ ni Tókòbọ̀ kó béèrè dáadáa ẹni tó bá mọ̀ Ìbàdàn dáadáa nílé ọ̀n pè nìkan nílé Àdìgún ní Mọ̀lété hmm. gbogbo ògbà yẹn ibẹ̀ la máa ń gbà lọ sí people's gate it's true Tókòbọ̀ náà pè. Tókòbọ̀ Tókòbọ̀ ló ló wá sọ̀rọ̀ ẹ̀ di Tòkunbọ̀. ibẹ̀ ni wọ́n ti kọ́kọ́ rèpù ẹ̀ abájọ. ó tó sọ àwọn èèyàn hmm. ni o hmm. nípa mẹ́ẹ̀ náà ó ti gbàyẹ̀wò rí. ok ok ìgbà tí ìyá ẹ náà ní mẹ́ńtà ló ṣe gbé ìyá ẹ wá pé kí wọ́n bá tó. ok kò ní so mental problem ọmọ ẹ̀ náà dẹ̀ tún ti ní. ọmọ ẹ̀ náà dẹ̀ oh. àjogúnbá àjogúnbá gidi ni o. àdúrà tí kò máa ni pé kọ́lọ́run ọba aláàánú jùlọ kó tu sílẹ̀ ah. torí tó bá ń bá báyìí lọ gbogbo àwọn kò sí báwọn èèyàn ṣe lè máa ṣàdúrà fún tó àwọn tó bá jáwọn tó ń tẹ̀lé ìpìlẹ̀ ọ̀rọ̀ máa wájà sí. tó kó bọ̀ anyhow. tó kó bọ̀ tóun tó ń tẹ̀lé tó ń ṣe program tó ń pè ní kébì àbí kí ló ń pè. ok ẹ fẹ́ fún mi lọ́wọ́ yẹn. dàdà ń da tọ́ yẹn náà. ok dídìrín. tí yẹn náà bá gbọ́ hmm. kó lọ kó lọ fọwọ́ ẹ̀ sábẹ́ aṣọ because bó ṣe hmm. wà yẹn òun àti sábọ̀dù sì máa disgrace ara wọn bẹ̀yìn bó ṣe wà yẹn. Ah, ìyẹn ti short. and the man ọkùnrin ni ìwọ tó jẹ́ pé o dáńtọ́ lẹ́nu ò lè sọ Yorùbá ah, o lè hmm. sọ̀rọ̀ gidi o ti tẹ a tún máa bú ọba irú ẹ̀ a máa bú àìgbé wá sí o. ṣe wọn ní sáà so hmm. all these kind of things nǹkan tó yẹ káwọn èèyàn máa wò nìyẹn hmm. kéèyàn tó tẹ̀lé èèyàn kó wo ẹni tó fẹ́ tẹ̀lé hmm. kó wo pé irú èèyàn wo lẹni yìí báwo lọ́jọ́ iwájú ẹ̀ ṣe rí. báwo lè yẹn ṣe tún rí wọ́n máa ṣe rí. mo tó ń pariwo wípé òun ní òun nígbà òun ní àwo ṣé ẹ lè ṣé wèrè máa gbogbo nǹkan ni wèrè máa lóun ní ẹni ẹrù èrè máa ń pọ̀ ní ìwọnú hmm. ilé gan bó ṣe wà yẹn ẹ tó wà ní nàìjíríà gan tó wà ní nàìjíríà tí ò jẹun kánú ilé ẹ bẹ́tà dunú rẹ̀ àárẹ̀ lọ. ẹ. because dragons ní gbogbo ẹ. Hmm. you understand mi. Hmm. so nǹkan tó yẹ káwọn ẹlòmíì máa reason yẹn wàá máa pariwo o ṣe gbá o ṣàwo gbogbo proof tó lóun gbé jáde lórí ọ̀ni èmi gan tí mo jágbàlagbà yìí mo lè ṣe tí mo gbogbo messages yẹn mo lè draft ẹ lórí Eh. irọ́ ló pa nǹkan tí ò ní proof tó kàn ń sọ eh. eh. ó kàn fẹ́ máa wọ́ wọn ni. you understand so ìdílé yìí ṣe rí àdúrà ní kẹsàn-án máa ṣe fúnra yín hmm. àtàwọn olólùfẹ́ yín ọlọ́run á jẹ́ máa gbàdúrà yín. àmín ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ túbọ̀ máa fi ọkàn sọ́dọ̀ ọlọ́run pé gbogbo nǹkan yín kọ́lọ́n bá yín dá padà. àmì ó ti ó kùtẹ́ fẹ́ jẹ́lẹ̀ ayé mm, kọ́lọ́n ṣe ti dáadáa. Mm. ẹ wo ẹ wo gbogbo àwọn yòókù bọ́n ṣe àwọn tó ń blog mo sọ níjọ́ kan lórí program ó kọ̀ sí ọ kó lọ wo gbogbo àwọn tó ń blog lamẹ́ríkà gbogbo àwọn tó the oldest woman tó ń blog tó jọmọ Sweden kó wo nǹkan táwọn ń ṣe hmm. wọ́n máa ń blog nípa country wọn wọ́n máa ń sọ dáadáa nípa country wọn kọ́ńtì ọ̀bá jẹ̀ dáa wọ́n á jẹ́ kí gọ́ọ̀mẹ̀ntì kò ṣe kọ́ máa máa ṣépè fún wọn. ẹ eh, àwọn máa tún máa bú ọba ọba ọmọ amẹ́ríkà lè ní ìsìn tó bá máa sọ̀rọ̀ wọ́n á ní bless america ní eh, god's own country. pẹ̀lú gbogbo bí wọ́n ṣe ń wọ́n ṣe ń perceive àwọn many hard times nísìn wọ́n sì ń bless the country wọn. Hmm. bọ̀ kí ló dé táwọn máa fẹnu country wa. Hmm. o ò jẹ̀ lè wá mọ́ o jẹ̀ tó ń ṣépè fún country yìí. tókùnbọ̀ wọn lè lè wá mọ́ wọ́n ní tó bá wà ò ní tẹ́gbẹ́ tó bá wà ò ní ò ní rí lédè sí. Hmm. so those are the things àwọn kan tó yẹ kẹ́ máa consider heredity ni o ó ṣe wà yẹn. Hmm. bó dẹ̀ ṣe wà yẹn hmm. ọlọ́run nìkan ló lè là. it's in the blood. Hmm. ọlọ́run nìkan ló lè là. gbogbo èyí tó ń sọ document or no document àwọn tó wà lóyìnbó tẹ́ bá gba document náà ṣé ò ní fẹ́ ó jẹ́ tí lóun ò padà wá sílé mọ́ torí wọn nílé ilé làbọ̀ sí ní oko. kò ní nǹkan tó fẹ́ lọ kò ní nǹkan kan tó wá. ó ti ṣàkóyàkọ́ bó ṣe wà yẹn tó bá tó táì nǹkan àwọn ọmọ tó pè tó lóun bí sílùú òyìnbó tó ní wọn lè dé nàìjíríà mọ́ Hmm. ṣèbí ìtọ́jú ọmọkùnrin ẹ̀ mo sọ kó ṣó ọmọkùnrin ẹ̀ bẹ́ẹ̀ni lẹ́kan kó ṣó ẹ̀ afẹ́rí lẹ́kan wọ́n ní lẹ́kan dà ìyá wèrè ah, wèrè dìran wọ́n ní mọ̀mísí yín fọ́yẹ̀kẹ́ wọ́n ló sínwín wọ́n ní ìwọ náà ya wèrè ọmọkùnrin náà sínwín wọ́n ní ìsìn system hmm, wọ́n lẹ́jẹ̀ ló wà wọ́n ní it's running your system. wọ́n máa bẹ́ẹ̀ rẹ́rìn-ín wọn ò ní mọ̀ pé ègún làwọn náà ń jẹ wọ́n ṣe wà yẹn. Hmm tó bá ṣoore fún yàn kò nídìí kó máa sọ káàkiri pé o ṣoore fún yàn tọ́kílẹ̀sì hmm. ọ̀bí pé èèlò náà ta lé tọ́kì tó ń sọ pèrè tó lòun la lé tọ́kì. kò ra lè kò ra lè. tọ́kì náà ò ní máa lọ sí Germany wọn ò ní máa lọ France wọn ò ní máa lọ ṣàdúró bẹ̀ kán máa kó kúrò lu wọn. èèyàn mélòó lẹ rí láwọn ọmọ tọ́kì tó dúró sílùú wọn. èèlò hmm. olówó iṣẹ́ wọn tí wọ́n ń gbà ń bẹ̀. ṣẹgbọ́n sí Europe kò ń ṣe ìjì ó jìnnà síra wọn. kò ra lé ibẹ̀ yẹn ibẹ̀ yẹn ló ṣì lè ṣe ìwà burúkú ẹ̀ ni àwọn tí ò mọ̀ ṣe pé wọn ò gbọ́ English ẹ mọ̀ pé wọn ò gbọ́ English ń bẹ̀. ó ní iye èsì mo gbé ní Europe hmm. bọ̀ kò sí béèyàn ṣe lè dé béèyàn ṣe lè gbé Europe tó téèyàn ní padà sílé but òun ti ó ti lament fúnra rẹ̀ pé òun ò lè padà sílé hmm. torí bó ṣe wà yẹn òun gangan ló ń pè ní gbọ́jọ́ ọkú ẹ̀. Hmm ẹni tó bá ti gbọ́jọ́ kú ẹ̀ ó ti mọ̀ pé òun kò lè padà sílé mọ́ tó ti hmm. yẹn hmm. torí gbogbo yòókù ẹ̀ tó bá fi lè délé gbogbo gbogbo nǹkan tó máa kù tó máa lò ẹ̀wọ̀n ló máa fi lò tó ti hmm. yẹn so ìdí eléyìí nǹkan tí mo kàn lè employ yín ni wípé jẹ́rí ẹ má bẹ́ẹ̀ níbo ẹ má bẹ́ẹ̀ níbo ìbá pè yín gan tó bá já àwọn ará tiẹ̀ tó bá ti jẹ́ ìsọkúsọ ló ń sọ ẹ kọ̀ tẹ́ ẹ má ṣépè fún wọn. of course of course. but ẹ fọkàn sọ́dọ̀ ọlọ́run wípé ọlọ́run ọba ló ń dàkó àkólọ padà Hmm. ọlọ́run á wọlá àsìkò tá a wà yìí bẹ́ẹ̀ àsìkò gbígbàdúrà ni gbogbo àkólọ ọlọ́run á dá padà sí gbogbo àwọn tẹ̀ ẹ̀jẹ̀ ṣe láàánú náà tí wọ́n ń kí yín lọ́tún lọ́sì ọlọ́run á ṣoore ìdùnnú fáwọn hmm. náà àti gbogbo ẹni tó ń gbọ́ yín nínú ẹ̀ ń dùn ṣùgbọ́n inú abímọ kú kì í dùn inú ẹ́sábọ́ọ̀dù ò lè dùn bó ṣe wà yìí àti gbogbo àwọn tó ń tẹ̀lé pátápátá. wọ́n ní inú abímọ kú kò kì í dùn wọ́n ní ẹ́sábọ́ọ̀dù àti gbogbo àwọn tó ń tẹ̀lé inú wọn ò ní dùn mọ́. Mm. àmín àṣẹ. Mm. most of them age wọ́n ti wà ní tender age wọn ò tí ì lọ but wọn ọ̀hún wò ó ń compare ara wọn pẹ̀lú Esabod wọn ò mọ̀ yí pé èèyàn àfarawé ò dáa but most of àwọn yẹn náà ṣe mọ̀ pé nǹkan tí wọ́n ń ṣe ní tán ṣe labroad nǹkan tí ò mọ́ ni so mm. those are the reasons táwọn náà fi ń parí ìdá ah, bísínẹ́sì wọn. èmi ń ṣe nǹkan tó mọ̀ ni mo lọ bí iṣẹ́ mi ò ṣe nǹkan tí ò mọ̀ Esabod àtàwọn ọmọọṣẹ́ ló ń ṣe ìwà olè ló ń ta gbó ló ń ta gbogbo ẹ̀. owó orí iṣẹ́ ò lánàá ó lọ kun powder ó lọ kun gbogbo ẹ̀ ó wá dàbí ìnàkí. ó dàbí ìnàkí ẹ̀dúró náà wọ́n ní Esabod ń lọ sígbà tó wá sórí iṣẹ́ ò lánàá ó kun powder sójú ó wá dàbí ìnàkí àti òkútọ́ tiẹ̀ bá wọ́n sọ bẹ́ẹ̀ ni àwọn tó pè. Hmm. ọjọ́ kan tí mo rí mo wo program yìí actually mi ò kí wo program yìí ọmọ mi kan ló kàn ní kí n wò nígbà tí mo wo program yìí jọ kàn mo ẹ wà lórí bẹ́ẹ̀ yẹn play Wasiu hmm. pẹ̀lú bẹ́ẹ̀ ti ṣe ewẹ̀ bẹ́ẹ̀ ti ṣe ṣe anything hmm. ẹ wò bí face yìí ṣe rí. ẹ yóò you are looking very beautiful. thank you. mo fọlọ́run ọba tó dá mi ṣẹ̀rí. thank you. kò sẹ́ni tó máa rí tó máa ní ẹ jẹ́ kí n mọ́bìnrin tó máa mẹ́ sábọ̀dù tó máa lóun fẹ́ kí n ṣe bí ìgbà tí ìlú rẹ̀ ń ṣe èrè ni bí ẹni tó ti pẹ́ láàrò ni because kò ní kò ní fíkọ̀ kankan kò lẹ́nìtì and you keep abusing you keep cursing people. ẹ fèsì fèsì fèsì ẹ máa gbọ́ ni ẹ gbọ́ ni ẹ jẹ́ ẹ sọ fún mi ẹ jẹ́ ẹ pẹ́lẹ́ fèsì kò ní skin kò ní eyín ẹ̀ kò ṣeé rí mi kámẹ́rà owó kò ní ọ́díò ní i don't know mi ò mọ ah àwọn èèyàn wà ó in fact. nígbà tí ọ̀rọ̀ tí mò ń sọ ní eighty nígbà tó máa ń wá amọ̀lẹ́tẹ̀ níbi ilé àdìgbò nígbà tó máa ń wá mọ̀lété àwọn tó mọ̀ rèé o. mo sọ pé wọ́n sọ ní tokóbọ̀ yẹn hmm. ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín kẹrí ààrẹ bí ara àpáàdì ni láti ilẹ̀ bọ́ abẹ́rẹ́ ṣe rí wọ́n ní ara tòkunbọ̀ bí ara làpálàpá bí ara àpáàdì ni wọ́n ní alára kúrọ́kúrọ́ wọ́n ló ní kúrọ́kúrọ́kúrọ́ ṣapaṣapa. Hmm. wọ́n lẹ́yìn tí ò da tó ń darí ìlú. wọ́n lẹ́yìn tó ń gìlì wọ́n lọ́bọ ni wọ́n nílé la máa ń wò ká tó sọmọ lórúkọ wọ́n ní ìnàkí ni ẹ́ wọ́n ló sì wá ń bú àwọn rẹwà. Ah, wọ́n ní kó o tó búyàn wọ́n ní wàá kọ́kọ́ lọ dúró síwájú mìíràn wàá wo rẹ̀ náà. ó ní mo gbọ́ program ẹ̀ náà tó ní kọ́ wò ẹsẹ̀ yín bó ṣe rí kọ́ bó ṣe tóbi wẹ́n ni eh, the sign of good living ni. àbí o wọ́n ní wọ́n sọ pé kọ́ńtẹ̀ tún wọ ẹsẹ̀ mi bí ẹsẹ̀ tọ́kì wọ́n ní ṣùgbọ́n ẹsẹ̀ mi wọ́n ló dájú ẹsẹ̀ lọ torí ẹsẹ̀ kan ṣe ló ń rìn báyìí tó ń wọ́ ṣùkúrà kí ló kó sí. òun ní mílíọ̀nù òun ní thousands òun ní dollars òun ní gbogbo ẹ̀lẹ́ ṣé èèyàn kan lè lówó lọ́wọ́ kó máa fi yà jẹ ẹ̀. wọ́n ní pé ǹjẹ́ sábọ̀dù lè ní owó kí àwọ̀ ẹ̀ ṣá mọ́lámọ́lá wọ́n ní ilé là ń tó sọmọ lórúkọ wọ́n ní tílé bá sọ ni àwọ̀ là ń ń túmọ̀ ẹ̀ fún yín ó yá ẹ máa sọ yín tiẹ̀ wà tó yẹ pé àwọn fans ẹ̀ gan tó bá ń tẹ̀lé mo kàn máa ń surprise ni ó fi mọ́tò kan ó lòun ra mọ́tò thirty two thousand euro thirty two thousand euro ní Europe kò sẹ́ni tó lè máa ṣiṣẹ́ tí ò láǹfààní àti ra mọ́tò tó bá wọn. àbí kírẹ́dìtì is a bondage. bẹ́ẹ̀ni wàá dẹ̀ máa san díẹ̀díẹ̀. bẹ́ẹ̀ni mi máa mọ ó ra mọ́tò àwìn ló tún lọ́kọ̀ wẹ́rẹ́ ní iṣẹ́ olúwa sí ẹ gbà wá o a wonder too wonder shall never end in the wonder line. Hmm. àmì o àmì o. ẹ̀yin ni kẹsà ẹ má ok wọn ní ká máa wò wọn níran ẹni táyé bá ti bàjẹ́ wọn ló máa ń wẹni kúnra. Hmm. ok ni o bó hmm. tọ́pọ̀ tẹ̀lé èèyàn ò lè bọ́ ń bẹ̀ bóyá ni pẹ̀lú gbogbo wọ́n ní kí n fi ìjẹ̀bú sọ fún ẹ pé ẹsẹ́bọ̀dù ìbàdàn ni àwọn bọ̀dá dádì tó ń sọ̀rọ̀ yìí ṣùgbọ́n mo wá fẹ́ fi ìjẹ̀bú sọ fún ẹ wọ́n ní ṣé ò bọ́ bẹ́ẹ̀ ṣé ò lọ́kì pé wọ́n lè bọ́ bẹ́ẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. tó bá jẹ́ ọmọ ìbàdàn gidi kò ní wọlé wọn tó máa máa wò. wọ́n ní tí o bá jẹ́ ọmọ ìbàdàn tí ò ṣe pé sambisa àti nìjẹ́ ni ìyá rẹ ti gbóyún rẹ wá pẹ̀lú tí bàbá rẹ̀ ti jẹ́ gòrílà wọ́n lò ní wo lè bàbá rẹ̀ kó máa wó. ilé bàbá ẹ̀ ń kú dẹ tì ṣe fóun ló ti fẹ́ wó tán. wọ́n ní ilé bàbá rẹ̀ ti wẹ́ ẹ̀ wó tán wọ́n ní bàbá bàbá rẹ̀ ilé rẹ̀ ti fẹ́ wó tán wọ́n ní kódà ìbàbá rẹ̀ tiẹ̀ gan pàápàá wọ́n ní kò ra lẹ̀ bẹ́ẹ̀ ni kò sì kọ́lé. ẹ mọ̀ ṣeun gan ni ẹ ṣe sà thank you very much sir. a ti gbé a ti gbé a ti gbé àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀kọ́ tiẹ̀ kẹ́ ẹ tún pé a ti gbé mímí mọ́kàn tó ṣe é. a ní kẹ́ ẹ call kẹ́ ẹ tún pé ẹ call tiẹ̀ kẹ́ ẹ tún pé kò gbé mo ń try láti gbé ó yá you can call again now ẹ pè nísìnyí hmm. yes mm. wow. Auto Bola. ẹ. àdúrà yẹn á gbà o. àmín àmín mo tẹ́wọ́ àdúrà mi o. Eh? ẹ máa ṣẹ́gun ọ̀tá ẹ máa rẹ́yìn odi o. àmín àmín àmín àmín mo fẹ́ wẹ̀ bọ́jú. hello. mo ń gbọ́ yín sà. à ń gbọ́ yín sà. ẹ gbọ́ nǹkan tí mò ń sọ fún. bẹ́ẹ̀ ni sà. à ń gbọ́ yín sà. amen. wọ́n ní orí kunkun nìkéré gbèbí sílẹ̀ kúlò nílé. Hmm. Blood of Jesus. ẹ sábọ̀ bó ti wà yẹn ó ti fọwọ́ rẹ̀ ó ti fọwọ́ rẹ̀ kó bá rẹ̀. bẹ́ẹ̀ni <laughs> wọ́n ní kérègbè ní ẹ o ẹsà bingo wọ́n tún ní wọ́n tún fi ewúrẹ́ kún fún ẹmí náà ti rí i pé ó wà lórí ìso ewúrẹ́ ni. bẹ́ẹ̀ni mm. orí kunkun ní kérègbè fi sílẹ̀kùn ní onílé. wọ́n lórí kunkun ní kérègbè máa fi sílẹ̀kùn nílé àwọn ló sọ ọ àwọn tó pè ló sọ bẹ́ẹ̀ o bó ṣe jẹ́ nìyẹn bó ṣe máa rí nìyẹn. Hmm. Hmm. ó ti lùgbàdì àwọn ayé. wọ́n ló ti lùgbàdì pé o ti ṣe ọlọ́run o ti ṣe gbogbo àwọn ènìyàn o ti fọwọ́ kan àwọn ènìyàn ọlọ́run. Hmm bẹ́ẹ̀ ni mm, wọ́n lọ́wọ́ ẹ̀dẹ̀ ti rọ oríjọ́ tí bá tẹnu ẹjọ́ ẹ̀ ló máa jáde kó láyé. àwọn ah, ló tiẹ̀ wọ́n ní ìgbín ẹ pé gbogbo ògo ẹ ó máa máa wọ́lẹ̀ ní gbogbo àìsíkẹ́ wọ́n ní gbogbo ẹ̀ ló máa máa wọ́lẹ̀ ó máa máa wọ́lẹ̀ torí pé o ti lọ kẹnu bọ ẹ wọ́n ló ti kẹnu yọ wọ́n ló ti wá ṣe kí ni o ti kú pé o ti ìyẹn bí gbogbo ẹ ti lọ o ti rọ. Hmm. àbátálágẹ alágẹmọ mi ò wọ́n wọ́n ní tó bá ti dábàá wọ́n ní àwọn ọkọ̀ lókè tó máa gbà wọ́n ní ẹ̀hẹ́ wọ́n sọ àwọn ń gbọ́ yín. nítorí pé ó ti tẹ́ ó ti kọlu àwọn lọ́ba ó ti kọlu àwọn èèyàn ńláńlá nílùú Ìjẹ̀bú Òde ó ti ṣiṣẹ́ ó ti dùgbàdì ayé. yèké fọ́ sọ́tà yaba wọ́n nítorí pé ẹ tún ti wá kọlu àwọn èèyàn jàǹkànjàǹkàn nílùú Ìjẹ̀bú Òde pé kì í ṣe Ifẹ̀ nìkan lẹ wọ́n lẹ̀ tún dọ̀yọ́ pẹ̀ tún wá lọ ìjẹ̀bóde wọ́n láwọn ìjẹ̀bóde kẹ̀dẹ̀rẹ́ wọ́n ní àwọn mọ̀sán wọ́n ní pé wọ́n sọ pé wọ́n ní o ti àwọn tìjẹ̀bú wọ́n ní wọ́n bínú sí ẹ o wọ́n láàgẹ̀mọ mẹ́rìndínlógún bá ẹ jà wọ́n lórí ìṣà ìjẹ̀bú ògbé ẹ o wọ́n nítorí pé o ti pọ̀ ọmọ ìjẹ̀bú jẹ ìyẹn mi pé ó làkọ́ bí òun pé ọkọ tó kọ́kọ́ fẹ́ ìjẹ̀bú ni wọ́n lórí ìṣà ìjẹ̀bú padà lẹ́yìn ẹ o wọ́n lórí ìṣà ìjẹ̀bú pórí ẹ ó fi gbá kínní o mọ̀sán wọ́n ní gbogbo àwọn ará mọ̀sán wọ́n ṣépè fún ẹ o wọ́n ní gbogbo àwọn ará ìjẹ̀bú wọ́n ní lè ní da rẹ o wọ́n ní ará ìjẹ̀bú wọ́n ní lè ní sàn rẹ o ará ìjẹ̀bú mò ń bá yín sọ fún ni o. mo ti máa jẹ eyẹ ẹnì sẹ nìyẹ. ẹnì sẹ nìyẹ o ìjẹ̀bú sọ pé èdè ń da rẹ mọ́ o ìgbé gbogbo alágẹmọ mẹ́rìndínlógún wọ́n bá ìjà ni o òrìṣà ìjẹ̀bú bá ìjà ni o bẹ́ẹ̀ ni o. <laughs> àbíké bá fomi kọra. wọ́n ní àbíké bá fomi kọra wọ́n ní àbíké tó bá fomi kọra wọ́n ní dédé àìsíkì rẹ̀ ṣé o máa wọmi dànù ṣé o máa ṣègbè ṣé o máa bọ̀jẹ́. ṣé bá bomi ṣé bá mú mi. wọ́n ní tó bá mi tó bá mi tó bá mú mi ìjẹ̀bú ẹ̀yin dé ìjẹ̀bú o mi gbé di o ìjẹ̀bú mo rì dí mo rì dí mo rì dí mo rì dí. mo rì dí ẹni bó ṣe máa jẹ́rìí yẹn ìbéèrè yẹn ènìyàn lọ ìjẹ̀bú kó bọ́ bá jẹ̀bú kó bọ́ bọ́ jẹ̀bú kó dé lọ aláàfin ọ̀fìn ìfẹ́ sí ẹ̀ ti kọjá yàrá rẹ̀ ọlọ́run má mà jẹ́ má mà jẹ́ bá jẹ̀bù jà ìjẹ̀bù ṣé ènìyàn ìjẹ̀bù ìjẹ̀bù ìjẹ̀bù ó oh! ìjẹ̀bù ènìyàn kì í jẹ gbogbo ìjẹ̀bù ìjẹ̀bù lèmi dé tí mo dolówó ìjẹ̀bù ni mo dé tí mo dolọ́rọ̀ bẹ́ẹ̀ ni ìjẹ̀bù hmm. ẹ jẹ́ nǹkan ni ìjẹ̀bù fún yín kẹ́ tó máa lọ ṣé kí n kọ́ àbí ṣẹ́ẹ̀ṣì ń sọ̀rọ̀ lọ kí n fún yín láyè kẹ́ sọ̀rọ̀. mo ń gbọ́ tirẹ̀ kó bàbá sọ̀ kó sọ ó ìkọ̀ ọ̀rọ̀ méjì máa sọra láyẹ̀. ok ó yá ẹ sọ̀rọ̀ alárẹ ọ̀rọ̀ méjì yẹn mo fẹ́ gbọ́. ọ̀rọ̀ rẹ ni o ọ̀rọ̀ rẹ ni o ọmọ alárẹ. sórí ọ̀tá rẹ yẹn. ọ̀tá mi dédé ọ̀tá mi. kíyẹn ṣó máa fọ ara ẹ kẹ́kọ̀ọ́ bá gégí nínú igbó. Hmm. mo ń gbọ́. mo mi gbọ́ tí mi gbọ́ tí yẹn gbọ́ ti ẹ̀ mi. ọba gẹ́gí nínú ìgbó ìdùbúlẹ̀ ló máa ń bawọ́ lù ẹ wà eba àṣẹ wà àṣẹ àṣẹ wà. àwọn ọ̀tá rẹ̀ sọ ma gún wọn ní dùbúlẹ̀ wọnú ìlú. àṣẹ wà àṣẹ wà àṣẹ wà àṣẹ wà àṣẹ <laughs> wà àṣẹ wà mo yọ ìjẹ̀bú o ìjẹ̀bú o àṣẹ wà <laughs> wọ́n ní ẹ̀ẹ́dẹ́dẹ́ ọ̀tọ̀ ẹjẹ́ mi ẹjẹ́ ń júwèé fún wọn bóyá in case àwọn tí ò gbọ́ jẹ̀bú bíi ẹ sábọ̀dù wọ́n ní ẹ̀yin ọ̀tá mi wọ́n ní gbogbo yín pátá tó bá ti gégi inú gbó ìdòbúlẹ̀ náà máa ń gbé wọ̀lú ìgbé dìgbàdìgbà ni wọ́n máa ru gbogbo ẹ̀yin ọ̀tá mi mọ̀ wọlé o bẹ́ẹ̀ ni wọ́n ní àṣẹ wà àṣẹ okùn méjì. agbára ní kọ́ agbára wọ́n mọ̀ fọkójó bá ti rọ̀. Hmm. ẹ tójò bá ti rọ̀ agbára máa ó máa ń ṣàn. wọ́n máa wọ káàkiri ìlú àwọn ọ̀tá ẹ̀ṣọ́ máa máa gbé ẹ dìgbàdìgbà káàkiri wọ́n máa bọ́ nínú rẹ̀. wọ́n ò ní bọ́ nínú rẹ̀ wọ́n ní kí n sọ fún yín ẹ sábọ̀dà sí gbogbo ewé nation gbogbo àyín tẹ́ ẹ pè wọlé tẹ́ ẹ pè wọlé fún mi tẹ́ ẹ ń bú mi tẹ́ ẹ ń ṣe pé wọ́n ní pé tágbàrá bá ti ṣàn tójò bá ti rọ̀ṣẹ́ làgbàrá máa ń ṣàn káàkiri wọ́n ní gbogbo ẹ̀yin ọ̀tá mi ẹ̀ ní stable mọ́ o àgbàrá mọ́ máa gbé yín káàkiri ni ayé yín máa máa dàbí àgbàrá tí wọ́n kàn ń gbé lọ tájà àgbàrá bá dẹ̀ ti ń ṣàn wọ́n ní èdè ń bojú wẹ̀yìn mọ́ wọ́n ní sọ fún yín ni o bó ṣe máa jẹ́ nìyẹn. àṣẹwà àṣẹwà àṣẹwà àṣẹwà báyìí ni àṣẹwà. tó tó yìí pé. àṣẹwà ẹ ẹ jẹ́ wá ṣé ó ti ṣe ẹ ti sọ̀rọ̀ ṣé ọ̀rọ̀ tí ṣìkù tẹ̀sí bẹ́ẹ̀ bá wa sọ mo fẹ́ sọ̀jẹ̀ púpọ̀ tó lè gbọ́. mo ti gúnlẹ̀ lọ́yìn. ok ẹ ti gúnlẹ̀ mo wá fẹ́ kọrin òrìṣà ìjẹ̀bú òwe òrìṣà ìjẹ̀bú òwe òrìṣà ìjẹ̀bú àgbèwà níjà òò níjà òò ayélé òrìṣà ìjẹ̀bú àgbèrà ọba ta lónìí ayé kí ìjẹ̀bú sọ wá oh! ìjẹ̀bú ó yẹ ẹjẹ̀ wá kí ìjẹ̀bú ẹ̀yin ni ẹjẹ̀ wá kí ìjẹ̀bú ẹjẹ̀ ń kí ìjẹ̀bú báyìí ẹjẹ̀ ń kí ìjẹ̀bú ẹjẹ̀ ń kí ìjẹ̀bú ẹjẹ̀ wá kí ìjẹ̀bú báyìí ẹjẹ̀ wá tó torí nítorí pé ẹ sọ ìjẹ̀bú ní orí ètò tèní àwa fẹ́ kí ìjẹ̀bú báyìí nítorí eh. pé ẹ ẹ̀yin náà ni ìjẹ̀bú ọmọ èrè níwà ẹ ọmọ adúnumádé ọmọ adúnumọ́sùn adúnumọ́sùn pẹ̀dìyẹ jẹ ọmọ ẹlẹ́dìyẹ ògògò mọ̀gà tí máa ń bẹyìn ẹ̀yẹ bí awó bí awó ẹ̀ẹ́dìyẹ ògògò mọ̀gà ló bà lókùn níjẹ̀búlé lọ́jọ́ sí ara òrókùn ara òrò adìyẹ ìjẹ̀bú ìjẹ̀bú ló kọ́kọ́ náà ogún kùsì ẹ dúró kó ìbò tó dé òyìnbó dé náà oyè owó kùsì sì ń pọ̀ sí ọmọ ẹgbẹ́ agẹmọ abìjẹ jó wìnìwìnì tó bá wù ìjẹ̀bú àwọn ẹni ẹni wíníwíní tó bá wù ìjẹ̀bú àwọn àbìjọ wìnìwìnì ẹ̀yin lọ́mọ ìjẹ̀bú òdòró awúre fàṣẹ banu ọmọ onígbò máwọ̀máwọ̀ àjọjì tó bá ti wọnú igbó ìjẹ̀bú ajáwé dura ọmọ ríbi tó kù ṣọ̀gá ọmọ òkàṣẹ sí ẹ̀kẹ́rù bọ́lọ́ṣẹ ọmọ adélé tejiteji ọmọ òrìṣà jẹ́ ǹdàbí onílé yìí ọmọ òkàṣẹ sí ẹ̀kẹ́rù bọ́lọ́ṣẹ ọmọ tàǹtẹ̀bọ̀ ìjẹ̀bú ọmọ èrè níwà alágẹmọ mẹ́rìndínlógún. ó gba tọrẹ níbẹ̀. <laughs> thank you very much ẹ ṣé sà thank you very much ẹ ṣeun gan ni. ọ̀rọ̀ àwọn ọ̀tá rẹ̀ ṣàfi mú ọ̀rọ̀ àwọn ọ̀tá rẹ̀ níbi ìṣàfi mú ẹ mú gbúrọ̀ níbi ìṣàfi mú. Ah, wọ́n ní sọ fún yín ẹ̀sà bíngò ẹ̀sà gòrílà wọ́n ní sọ fún yín àwọn ìjẹ̀bú ló sọ bẹ́ẹ̀ o wọ́n ní wọ́n fi àwọn ọ̀rọ̀ ọ̀tá mi ọ̀tá mi wọ́n náà fi ń mẹ́mú ògùrọ̀ níbẹ̀ yẹn ìyẹn mi pé you have finished ló ń jẹ́ bẹ́ẹ̀ ni thank you sir. <laughs> thank you sir <laughs> ẹ ṣe gan ni ẹ ṣe a máa tún gbọ́ kẹ́ máa pè sórí ètò déédéé o wọ́n ti kọ́ tì èyí lè ní jẹ́ ẹni abẹ́lọ́wẹ́ o èyí hmm. lè ní jẹ́ ẹ. kò bá jẹ. àṣẹ wà àṣẹ àṣẹ. ọ̀ya ẹlẹ́nu. <laughs> thank you. ṣe ṣe elépètè ẹ fẹ́ fi ránṣẹ́ sáwọn ọ̀tá àwọn kàn ní ẹlẹ́nu ẹ ṣe lẹ́nu àwọn kan sọ ni pé <laughs> ẹ ṣe o <laughs> ẹ sábọọdù àní kò wàá jẹun afẹ kó yó lè nìní ṣé o jẹ kó lè take care for long time mo gbọ́ torí pé ìlọtọ fi ṣẹ wà mo ṣe ti gbẹ báyìí ọjọ́ tó bá tún ti ṣe kí ni tó bá tún bú kábíyèsí aláàfin ọ̀fọ̀yà àti ọba wa Ah, ah. <laughs> àgùntàn ṣọlù àbí tó bá dẹ bẹ́ẹ̀ ni adéyẹyẹ bàbá fúnra rẹ̀ tó hàn fẹ́ ta ayé àwọn èèyàn tó ń kọ̀ ní ta ayé àwọn èèyàn positively ìyẹn ni wọ́n ń sọ ó ṣe tráfíkì orí ẹ̀ ti burú ẹni tí ó jẹ́ pé Queen Elizabeth gan dìde fún bẹ́ẹ̀ ni àbó ò tí ì mọ̀ tó bá tún bú àyìndé náà ayé ẹ̀ máa ta ni o ṣó ti gbọ́ ayé ẹ máa ń jẹgẹ àbí tó tún bú bàbá mi Bọ́lá Ahmed Tinubu ayé ẹ máa bàjẹ́ fúnrarẹ èmi ọmọ Bọ́lá Ahmed Tinubu Ṣadé Bọ́lá bẹ́ẹ̀ ni Ṣadé di púpọ̀ lọ́wọ́ bàá mi èmi ni Bọ́lá mo tún jẹ́ Ṣadé ẹ jẹ́ ń gbé kọlù yìí bẹ́ẹ̀ ni hmm. Hmm. ẹ ṣe jàre ó yẹ sọ̀rọ̀ à ń gbọ́ yín sà ọ̀yìn ah, ti court mo dẹ̀ ní pé kí ẹwà mi o ẹwà mi pè wọlé o ìjẹ̀bú mo fẹ́ kó o sọ jẹ̀bú bẹ́ẹ̀ ni mo fẹ́ kọ́ ẹ̀fọ́ jẹ̀bú níbẹ̀ èè lónìí ìjẹ̀bú eléyìí eléyìí àwọn eléyìí kẹ̀ ní wá ń fi àwọn ọmọ ìjẹ̀bú ó ń folú ìjẹ̀bú wọlé àwọn ọmọ tí àwọn ìjẹ̀bú rí tí wọ́n tí wọ́n ń gbá tí wọ́n ń gbárùkù tì ẹ́ ìwọ wá sọ pé orí ẹ̀ burú lórí pé yéèyàn ló kó má lè yàn rere kó má láṣọ rere lórí ìkànnì kí ló kàn wá pẹ̀ lórí burúkú ó jàre ẹ sọ̀rọ̀ jàre à ń gbọ́ yín. hello. sá. yà ẹ sa bingo olórí burúkú ìyá ni kò mm. ní dáa fún àmì àṣẹ wà àṣẹ kò ní dáa fún olórí burúkú ni gbogbo àwọn lọ́ba lọ́ba tó ń bú dédé nǹkan mm, nǹkan mm. ìnà gbogbo gbogbo àwọn òòṣà ilẹ̀ yorùbá mm. gbogbo pátá ló máa parapọ̀ ló máa bàjá. àṣẹ àṣẹ àṣẹ. gbogbo ewé tó gbogbo ewé tó náà òun tà yẹn kò sí tó máa jẹ́ fún mọ́ ní gbogbo ẹ̀. àṣẹ kò ní ewé ò ní jẹ́ fún mọ́ ipò ní jẹ́ fún mọ́. bẹ́ẹ̀ni kò ṣe máa kò ṣe máa jẹ́ nìyẹn. àṣẹ wa àṣẹ àṣẹ ẹ ṣé gan ni ẹ ṣé thank you ṣe ti gbọ́ bẹ́tí wí ló máa rí ee bẹ́tí wí ló máa rí gbogbo ẹ̀yin kọ́là tẹ pè wọlé àní bẹ́tí wí ló máa rí ee bẹ́tí wí ló máa rí èyí tẹ wí yẹn àárọ̀ ti rọ̀ mọ́ bẹ́tí wí ló máa rí sẹ́. hello mo ti pè tẹ́lẹ̀ mo tún fẹ́ sọ̀rọ̀ sọ ni ṣé mo pé mo sọ lẹ́ẹ̀gan pé ẹ̀sà wíńgò ó jọ èrè à ń gbọ́ mà jẹ́ à ń gbọ́ mà. mo ní sàn pé mo sọ lẹ́ẹ̀kan yẹn pé ẹ́sà bọ́ọ̀dù jọ wèrè. bẹ́ẹ̀ni wọ́n dẹ̀ wá confam ẹ̀. mo yẹ ṣe confam ẹ̀ ní báyìí jẹ́ èyí tó dàbí ìgbé àbòkí. ó dàbí ìgbé àbòkí gbogbo ojú ẹ̀ ṣọ̀kanná ṣọ̀kanná mi ò gbúdọ̀ jí lóòrù kí n pàdé ẹ̀ máa sáré. èèyàn máa lọ sùn ní òrò òrò èèò jẹ́ kí n sọ kankan ẹ má bínú àǹtí ẹ mọ̀ kan tó ṣé kí n sọ tó tó fún yín òun gan sọ ó lòun mọ tó bá ti kọjú sí kámẹ́rà báyìí ó ní kámẹ́rà òun máa ń sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ mm, kámẹ́rà máa ti rójú ẹ̀ bá máa ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀

àwọn yẹn náà wọ́n máa ń. ìgbàwo ìgbàwo náà ní dẹ́rùbà olórí burúkú tó ń bú ọba lu ọkọ ti tèmi ah. ọba ọ̀jájá. Ah! ó ń bú ọba ìlú ó ń bú ọ̀jájá ìlú ọkọ yín ọmọ ìfẹ̀dẹ̀ lọ́kọ yín ó yẹ ìwé pé fún ẹ kọ̀ fún ẹ má fún púpọ̀ ẹ má fún lépè púpọ̀ ẹ kọ̀ fún níbi mẹ́fà. Ah, bí mẹ́fà èmi máa wá times twelve máa wá sọ di twelve. ok kó lè jẹ́ tíìmù kan kó lè pé ó lè jẹ́ dọ́sìn ok dọ́sìn yẹn síìmù ẹ ok wèrè tó ṣe yẹn ó sì máa bugi jẹ. àmì wọ́n ní kí n sọ fún ẹ sábàdù wọ́n ní wèrè tó wà lára ẹ wọ́n ló máa bugi jẹ ó yá nọ́mbà wá. kódà kò ní bọ́ọ̀nù àtọmọtọmọ ẹ̀ ṣebí wọ́n ló bá lé èèyàn ọmọ ẹ̀ sì máa gbé ah, ọmọdé ọmọ ẹ̀ máa gbé. ó yá ẹ sábàdù ìkan ti gbé òkè má kọ̀ sọ́wọ́ wọ́n ní pé èwèrè tó olóògbó gbèrè tó ṣe yín yẹn láti ràn dẹ́ran wọ́n ní yóò máa tún ṣe gbogbo àwọn jésì àti gbogbo àwọn ọmọ ọmọ ẹ̀ wọ́n ní ìran wọ́n ní ìran twenty four ni yóò dé ewé àtegbòdo ní ẹ lóhùn ṣe yẹn wọ́n máa lòdì sígbèsí ayé ẹ. wọ́n ní ewé tó ló máa ń tà yẹn wọ́n ló máa mú gbókú ni. kò ṣeléè tó máa jẹ fún. wọ́n ní kò ní jẹ fún ẹ mọ́ wọ́n ní yàtọ̀ sí pé kó yà ẹ ń wèrè kó máa mú káwé dẹ máa ṣá. àwọn olórí burúkú tó pè tó ń bú ọtọ sẹ́ẹ̀sì ti tèmi o wọ́n ní àwọn ẹ̀dúró náà wọ́n ní àwọn tó sì ń pè wọlé sórí gbogbo ṣáàtì yín tẹ̀ ń bú ọtọ sẹ́ẹ̀sì ọtọ success ọtọ money ọtọ glant ọtọ holy spirit ọtọ bẹ́ẹ̀ni ọtọ tó glant ọtọ tó good ọtọ tó generous wọ́n ní gbogbo yín pátápátá wọ́n lẹ́ ó ṣòfò sọ̀nà wọ́n lẹ́ ẹ̀ní tẹ́gbẹ́ wọ́n lẹ́ màá ṣáá ilẹ̀ Gálílì. ṣe ìlú tó lóun wà tó lóun ti ń ralé tó lóun ti ra hmm. ilé yẹn ilé yẹn sì máa gbà mọ́ lọ́wọ́ tó bá ṣe pé lóòótọ́ ló rà o. wọ́n ní pé ká wá sọ fún yín wọ́n ní nínú psalm one oh nine wọ́n ní gbogbo nǹkan ní yín ẹ wá wò ó nínú psalm ẹ dúró ná ẹ má ì tí ì kọ́ ti ẹ hmm. Hmm. mo bọ̀ ní psalm one oh nine psalm one oh nine verse eleven ó ní jẹ́ kí alọ́nilọ́wọ́ gbà kó gba ohun gbogbo tí ẹ sábọ̀dù ní kí àlejò kó kéré ìṣẹ̀lẹ̀ lọ bẹ́ẹ̀ ni wọ́n ní kí n sọ fún ẹ́sà bọ́ọ̀dù wọ́n ní àlejò wọ́n ní àwọn máfíà bíi ẹgbẹ́ tó wà nílùú tọ́kì wọ́n tó bá jẹ́ pòórá lẹ́yìn ẹ̀ o àbí tó ti dẹ́pọ́sì wọ́n ní kán kúrùkù ẹ kán gbà lọ́wọ́ ẹ kó pàdánù gbogbo nǹkan tó ní. ṣé wàá rí ọba àwọn ọba tó bú àwọn alálẹ̀ yorùbá hmm. wọ́n ti wá dìde sí tó bá sùn àwọn ni yóò máa rí tó bá jẹ àwọn ni yóò máa rí tó bá mu àwọn ni yóò máa rí wọ́n ní kì í ṣe fún rere o wọ́n ní tolúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àtàwọn tó tẹ̀dó sínú rẹ̀ wọ́n ní àwọn alálẹ̀ yẹn ọlọ́run tó ní alẹ̀ wọ́n ní ó máa rí ìbínú rẹ̀ láti òní lọ Esabod àti àwọn ọmọ ewé nation wọ́n ní kí n jíṣẹ́ fún yín bẹ́ẹ̀. torí pé ọmọ àlè ni wọ́n ní kí n sọ fún ẹ pé tokunbo àmì ẹ̀sà bingo ẹ̀sà tokobo ẹ̀sà tokobo wọ́n ní pé o kì í ṣọmọ Ìbàdàn wọ́n ní Sambisa àti nìjẹ́ nílé bàbá rẹ̀ wọ́n nítorí ẹ̀ ló ṣe lè tó lé bẹ́ẹ̀ ni wọ́n lò dàbí ìgbẹ́ àwọn bẹ́rìbẹ́rì wọ́n ní bẹ́ẹ̀ ló ṣe rí ìgbẹ́ àwọn ẹ̀sìmẹ̀ ọmọọṣẹ́ rẹ̀ tó wà lábẹ́ rẹ̀ àtàwọn kọ́líìkì ẹ̀. wàláì sẹ́wọ̀n ẹ sàmọ́ bí gbẹ̀ṣẹ̀ máa rí wọn fi ń ṣe nǹkan kan wọ́n máa ń rùn wọ́n dọ̀rùn dọ̀rùn dára. wọ́n lò dàbí ìgbẹ́ o ti sọ wọ́n ní gbogbo àwọn ọmọọṣẹ́ rẹ̀ náà wọ́n ní tó bá tẹ̀gbẹ́ wọ́n máa ń tiro wọ́n ní kí n sọ fún ẹ pé wọ́n lórí ẹ burú wọ́n ló wọ́ọ̀sì ju ìgbẹ́ lọ. orí adé orí adé ti ṣépè fún bó ṣe wà yẹn. wọ́n ní gbogbo adé ilẹ̀ Yorùbá wọ́n ní wọ́n parapọ̀ wọ́n gégùn fún ẹ. gbogbo nǹkan tó ní láyé àti nínú ara ẹ kò tún ṣiṣẹ́ fún mọ́. wọ́n ní gbogbo nǹkan tó ń ṣe dáadáa fún ènìyàn wọ́n ní láti ara tiẹ̀ kó máa bàjẹ́ bẹ́ẹ̀ ni kó sì máa ṣe lòdì sí ìwọ torí pé o kọlu àwọn ọba ṣé ọba ilẹ̀ yorùbá tó tiẹ̀ kọlù yẹn wọ́n ní ọmọ Oòduà wọ́n ti padà lẹ́yìn ẹ̀. wọ́n ní ọmọ òdùwọ̀ àkọ́kọ́ tí ẹ tẹ̀lé ẹ sẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n láwọn sambisa nìkan ló ń tẹ̀lé ẹ lẹ́yìn wọ́n ní ṣùgbọ́n ká tún sọ fún ẹ pé ìkúnlẹ̀ abiyamọ àwọn aya ọba aya ọba àwọn aya ọba ilẹ̀ yorùbá wọ́n ní wọ́n bá ẹ jà wọ́n ní àwọn aya ọba àti àwọn ìyá ọba àti àwọn ọmọ ọba obìnrin wọ́n ní wọ́n bá ẹ jà wọ́n bínú sí ẹ sábọ́ọ̀dù ẹ má pè lẹ́sà bọ́ọ̀dù mọ́. ẹ̀sà tó kó bọ̀. ẹ̀sà Bìní idol. ok ok ẹ̀sà Ìbìní idol òòṣà Ìbìní ni wọ́n ní ká máa pè ẹ́ orúkọ tuntun òrìṣà Ìbìní òye òrìṣà Ìbìní òye òrìṣà Ìbìní ní ẹ̀sà bóbíngò òrìṣà Ìbìní bẹ́ẹ̀ni òrìṣà Ìbìní tí wọ́n ń pè alias tó kó bọ̀ tí wọ́n ti fokó já ìfun rẹ̀ sọnà ẹ̀sà bingo. wọ́n ní ẹ̀sà ọ̀bọ àti ọ̀bọ àti ajá wọ́n ní gòrílà lórúkọ tí ní. ó dùn ní ó dùn nítorí oògùn tó lò lọ bá làájì ò ṣiṣẹ́. wọ́n ní oògùn tó lò òótọ́ lẹ wí amọ̀ yẹn. tó pariwo tó jó sẹ́gbẹ̀ẹ́ wọn tó ń ya fọ́tò tó ń ṣe ké wọn mi o ìyẹn kan fi ṣe yẹ̀yẹ̀ tó wọ̀ láwọ̀ òsìkú tó rẹ̀ láwọ̀ rẹ̀ ni. bẹ́ẹ̀ni wọ́n ní ẹ má ṣe ra páúdà rẹ̀ mọ́ nítorí pé fake ni torí pé kò mú k1 tó bá ṣiṣẹ́ ẹni tó bá fẹ́ fúnyàn ní oògùn tara ẹ̀ la máa kọ́kọ́ wọ ẹ tó máa daṣọ róòyàn tara ẹ̀ ni wọ́n ló lo powder lọ sí ìlú èkó ní ọjọ́ náà ní ọjọ́ yẹn lọ́hùn-ún wọ́n ní kò ṣiṣẹ́ torí bẹ́ẹ̀ ẹ̀yẹ tanra yín jẹ mọ́ láti máa ra powder bẹ́ẹ̀ ni ẹ má máa tẹ̀lé ọkọ̀ máa rojú mọ́. wọ́n lóun ló máa ń kù sójú wọ́n ní powder tó máa ń kù sójú tí wíṣì máa ń kù sójú wọ́n ní àwọn òkú tó fẹ́ ẹ̀ tó fẹ́ lọ sin ni wọ́n máa ń lò ó fún tẹ́ bá tó bá ti kù sójú ẹ máa rí pé ó máa dàbí òkú tó ti ẹ̀ bá fún lọ́pàá wọ́n ló ti gbó kọjá èjì ẹ̀ wọ́n ló sọ pé going to sixty but ó dàbí one twenty years old duma. wàhálà ìgbàmọ́dà mi sì fáyín jùlọ bó ṣe wà àǹtí tó ń sọ̀rọ̀ yìí pé great great grandmother àwọn tó wà láyé ipò ó sì mú gbòòrò ju Esabod lọ wọ́n ní Esabod ń hmm, ó dàbí ìgbòho ah, wọ́n ní tó bá lọ fún beauty competition wọ́n ní one twenty years old woman yẹn ó máa mú first nígbà tí Esabod máa mú last ẹ̀sà ẹ̀sà tó kó bọ̀ òrìṣà ìbìní ah, nígbà tó máa mú last wọ́n ní last last ló wà ní òrìṣàbìní wọ́n ní òrìṣàbìní wọ́n ní bí òrìṣàbìní ní orí níná wọ́n ní òrìṣàbìní aki ìmájì tó ṣe máa ṣe pọ̀tọ̀pọ̀tọ̀ wọ́n ní bẹ́ẹ̀ sábọ̀ ti rí yẹn. ó dàbí nǹkan tán mọ tí ò mọ. wọ́n ní ojú yín wọ́n ní ojú yín ah, ẹ̀ẹ́sà tó kọ́bọ̀ ẹ̀ẹ́sà tó kọ́bọ̀ ẹ̀ wọ́n ní ojú yín wọ́n lórí bí ojú ọ̀pọ̀lọ́ kọ̀ǹdọ̀kọ̀ǹdọ̀ ojú yín ti fẹ́ yọ ah, ah. tán bẹ́ẹ̀ ni wọ́n lè tún ṣe yín ẹ̀jẹ̀ bá yín fẹ̀ ní sí wọ́n lè yín yín dàbẹ́ yín ah. ògúnfe tán sun èyí tí wọ́n kó èéfín sí sí lẹ́nu dáadáa tí èéfín wọnú ẹ̀ hmm, wọ́n láyé ẹ̀ ti ta ó fọ́ bí glass tí ò ní rẹ́mẹ́dì wọ́n láyé ẹ̀ tún jóná tòótọ́ lẹ wí ó níná lòun wọ́n láwọn omi ti dé láti pa gbogbo iná ògo yín gbogbo ẹ̀yìn ewé nìṣọ́ àwa lómi wọ́n ní àti bẹ́ẹ̀ ni àti dé láti pa gbogbo iná ògo yín àpá ẹyọ kan ṣùgbọ́n àpá gbogbo iná ògo yín pátá bẹ́ẹ̀ ni wọ́n ní pé o ti fọ́ yángányángán ò ní àtúnṣe mọ́ ayé ò ní da olórí burúkú. ní ẹ sábọ̀ wọ́n ní kí n sọ fún ọ pé ayé rẹ̀ ò ní da olórí burú wọn lórí burúkú orí ẹ̀ máa burú wọn sáré ni. sọ ògbọ́n tó bá wá sí nàìjíríà wá kòkó kú bá wà ní aago nàìjíríà ò tiẹ̀ fẹ́. wọ́n ní pé wọ́n ti kọ̀ ẹ́ ní pátápátá wọ́n ní pé ẹ̀yìn odi náà ni bẹ́ẹ̀ ni wọ́n lò ti dewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ àgùntàn jẹmọ̀jẹmọ̀ wọ́n ní kó máa jẹ lẹ́yìn kùlé ògbó ṣe ń yẹn from one place ó lò ti gbà mí kéènì kó ṣáà máa bẹ́ kiri bí ọ̀yà ìgalà. wọ́n ní ọgbà wèrè tó bá wà nítòsí wọ́n lẹ́yìn tẹ́ bá fẹ́ tẹ kọ̀wé pàánù ẹ̀ ṣe yín ẹ̀yìn tẹ́ bá jẹ́ ọ̀rẹ́ tẹ́ ń ṣiṣẹ́ ní ọgbà wèrè tó máa ń pè wọ́n ní kẹ́ ẹ gbé lọ sí mm, ọgbà wèrè kọ́ lọ dé lọ́wọ́ kọ́ lọ dé lẹ́sẹ̀. wọ́n ní ọmọ ẹ̀kan ti wà ní wọ́n ní wọ́n ti gbé ọmọ ẹ̀kan lọ sáró ọmọ ẹ̀kan tó ń sínwín tó tà sóríta nìbàdàn wọ́n ní sòkò sáyè mọ́ gbogbo àwọn fámìlì ẹ̀ ń kọ́ àwọn ọmọ ìwọ́n náà ti lo space tán níbi ibẹ̀ yẹn wọ́n ní sòtẹ́ bá lè ráyè kẹ́ fi sí ti ẹ̀yin tẹ́ bá ọ̀rẹ́ ẹ̀yin ọ̀rẹ́ nọ́ọ̀sì tó máa ń tọ́jú ẹ lẹ́ wèrè wọ́n ní kẹ́ mú lọ sí ọgbà wèrè yín kẹ́ ẹ wọ́n lẹ̀ bẹ́ẹ̀. oh my god today na today o today lẹtìkẹ o oh, serious mm. o oh, serious ẹnìkan ni mo fẹ́ gbọ́ tí mi ò tí ì gbọ́. ó ti wá bẹ̀. à ń gbọ́ yín sà àbí màdìmí ṣe rí ìyá yẹn ṣe ìyá yẹn ṣe hmm. àwọn ẹni tí ò tí àwọn ẹni tí ò tí ìmọ̀ náà ṣe bí ìwòye pọ̀ ẹ sì mọ̀ pé ìyá yẹn ṣe iṣẹ́ nìkan tí máa ṣe ṣe tí bá kọ́ ń ṣe ṣàtẹ̀sẹ̀ ẹmọ tí kọ́ ọmọ ṣe ni ló ti kọ́ ọjọ́ ló wàá bú ọba tó bá fẹ́ àgbẹ̀ sí mọ sọ̀rọ̀ ló wà ní àlò àlò sà àlò mo ti kẹ́ mọ́ pé mọ́ àkàrí mọ́ táyé láyà rẹ iṣẹ́ gbogbo kan gbogbo títì rẹ̀ pàṣẹ tí o bá bá sọ bá rẹ̀ bá tọ́ ní pé ilé ìgbésẹ̀ ọ̀rọ̀ lásán lọ̀rọ̀ ti sọ. tí ò wáyé ṣiṣẹ́ ọmọ kó sínú ọmọ kó sínú kí ni wọ́n pọ̀ ọmọ kó sínú ọ̀rọ̀ ọmọdé bí àkàn òkun gbogbo kan gbogbo táǹkì yẹn fèkì fèkì láàyè gbogbo ara lọ lọ lọ wà àmọ́ tí tí. ẹni tẹ kọ mi. ẹni tí ó bá ọmọ ènìyàn wò ẹ gbọ́ ìwọ tó sọ òun ta ìwọ́n tó sọ òun tajà ó ti ṣe ṣáàt àló kankan kò ní da fún àtúwò kò ní da fọba kò ní da fún. ó ní òní ta fún. kí ló dé kò tí kàn ń pè mí lé. mo máa dá sọ̀rọ̀ ni. ṣé oníbàárà nìyẹn máa ń bá wí bẹ́ẹ̀ ó bá tó ẹgbẹ́ bíkè ẹgbẹ́ bíkè lamẹ́ríkà ẹgbẹ́ yẹn kẹgbẹ́ iṣẹ́ ní gbogbo kìíní yẹn ìlú òyìnbó làwa wà ìlú òyìnbó làwa iṣẹ́ ní gbogbo kìíní yẹn ẹni tí bá ń sùn nìkan máa jẹ́ gbogbo yìí fún ohun tẹ́yìn ṣe onítẹ̀mẹ́ra pé hmm. wọ́n náà ọlá kan ẹ bá sí inú ọlọ́wọ́ gbà wọn ní kálukú ìyá. Hmm. Hmm. Hmm. ó ti court ẹ jẹ́ ká gbé another one. ó ń já mọ́ra wọn. Mm-hmm ah na today na today na today o ah ẹsà eh, mhm. dog gbani ah ah terrorist is not allowed anywhere in the world. Eh, ẹ jẹ́ kí a ti try a gba ìyànjú gan lénìí kọ́ọ̀lù kan péré la fẹ́ pè nítorí táwọn ká máa ṣe lọ báyìí àwọn èèyàn máa máa pè títí dọ̀la ni ẹ̀sà bíngò ẹ̀sà terrorist as a witch as a madness as a craze olórí ibu aṣẹ́wó a Olori pàṣíwọ́bọ̀wọ̀bọ̀ ẹ̀sà a pípa ẹ̀ẹ̀sà ẹlẹ́sẹ̀ kan ààbọ̀ ẹ̀ẹ̀sà Eh? rírùn a brown a red ẹ̀ẹ̀sà ológo fẹ́líọ̀ ológo àná ológo àná ògo ẹ̀ sọnù ẹ̀sà tó ti kú tó ń rìn nígbà tí ó sì wà láàyè ẹ̀ẹ̀sà òṣì ẹ̀ẹ̀sà ìyà ẹ̀dúró ẹ̀jẹ̀ ká gbé sí spíkà fún yín ó yá agbọ́ yín sà agbọ́ yín mà. hello ma. hello. hello ma à ń gbọ́ yín ẹ̀lò ẹ̀lò ẹ̀lò arábìnrin. ọ̀tọ̀ tó sẹ́ksì ọ̀tọ̀ yálà ìyá wọn. Hmm. <laughs> ògo Ondo State tó ń ṣáná lọ́wọ́. thank you. ògo Ondo State tí ò ní wálẹ̀ ẹ má da ẹ̀ka bíngò lóhùn. thank you ẹ má da ẹsà bíngò lóhùn hmm. ẹyẹ tí ẹ wo skin yín lásán kẹ wo hmm. títí ẹ ìyín hmm. lásán gan ó ti pàyà láyà wọn. ó lè wọlé ó ju àwọn lọ. ẹ rí bẹ́ẹ̀ rí ni. bẹ́ẹ̀ ni. ẹ rí bẹ́ẹ̀ ṣe rí ni. ẹ ṣe Ọlọ́run wọn ò lè fàdà bàwé tòlótòló. ẹ ah, ìyàtọ̀ wà ń bẹ́ẹ̀ ó jura wọn lọ ìyàtọ̀ wà ń bẹ̀ ìyàtọ̀ wà ń bẹ̀ ṣẹ́rí ṣẹ́rí ṣẹ́rí ẹ̀sà bíngò ẹ̀sà bíngò nǹkan méjì ló ba yí ẹ̀ jẹ́ hmm. débi tó dé yẹn. wọ́n tún ní ẹ̀sà igúnnugún. wọ́n ní àti twelve years wọ́n ní àti twelve years ló ti ń fa gbaná. Jesus at the age of twelve ló ti ń fa gbaná jésù. wọn lọ wá fagbá náà yẹn títí títí títí títí títí ó fagbá náà yẹn dé thirty years. Huh? ṣáyè ti gbàgbé ni wọ́n sọ fún yín pé ó ẹ̀ ló disvirgin ẹ̀. abájọ tó fi kórìíra àwọn wọn ọ̀nkùn ah, ló dìsvẹ́jì ẹ̀. ọ̀nkùn ẹ̀ ló dìsvẹ́jì ẹ̀ ọ̀nkùn ẹ̀ kúkú ba ayé ẹ̀jẹ̀ finally ó ṣẹ̀ wàá mú òwò aṣẹ́wó yẹn lójú páálí. Ah. àwọn ọba tó bá ti ní wọn ọba sùn báyìí wọ́n ti dọ̀tẹ́ ẹ̀ nìyẹn. ó tó bá tán. ó kún kó máa bú wọn. bó promo jesus christ. olóbò promo. jesus christ. ẹ̀sà bingo olóbò promo. aṣọ olórí gbogbo èbú tó máa fi ń bú ẹ wo Oh. ẹsà ni kí wọ́n gáhùn ẹsà ẹsà bọ́dí kí wọ́n gáhùn. Hmm. irọ́ ni ṣé mo tóbìnrin bá ti ṣòṣì ṣòṣì ṣòṣì tó bá ti wá ń dọjọ́ ogbó ayé ẹ̀ máa wá rí rádaràda báyé ẹ̀ ṣàbọ̀dù ṣe rí yẹn hmm. wà á ìwọ nìkan ló máa fa gbó ìwọ nìkan ló máa fa cocaine hmm. ìwọ nìkan yìí náà ni wàá dọ́ba tí wàá dojo ìwà dẹ́rù wàá dọ́mọ ayé ẹ̀ ti bàjẹ́ ẹ̀wẹ̀ sílẹ̀ ayé ẹ̀ ti polúkúrú mu su. ẹ ṣe jàre ẹ wo ẹ wo ẹ̀yin àti ẹjọ níjà o àwọn ayélála tí wọ́n ń bọ nílùú wa lóòdó lọ́hùn àwọn ohun àwọn ayélála ló jọ níjà àwọn ilé ti kọ́. ayélála ìgbò kòkò ẹ sábọ̀dà àgbà tó ṣe rẹ̀. ẹ lọ ẹ lọ kọ́dé tì yín ó ti forí kàn ó ti forí so ó ti forí jálẹ̀ àgbọn ó ti forí. ó ti ríjà ó ti tọ́ka nírùmọ́lẹ̀ ó ti ríjà ọ̀ka. Hmm ó ti tẹ ọká ní ìròtí. ó ti jálé agbọ́n oyin ti tápa. àwọn àwọn ayélálà ìlú mi mo ti pè wọ́n fún. yéèo ẹ sábọ̀ dàgbà tó. àláyélálà ti rọ́ mi omi. abájọ ẹdúró ẹdúró ẹdúró gbà tó wọ gán nǹkan lánàá ẹ rí pé ikù ní ikù aṣọ ikù lárí ẹni tí ò lára tó níkù bẹ́yẹn ẹ máa jẹun lọ ìyá mi. ẹ ṣe màmí. ó yà mí lẹ́nu o hmm. ó wárí sí wọn ó wárí sí wọn sí wọn bí àpọ̀kùn èrè ẹ mọ̀ téèrè bá ń mi èèyàn ẹni téèrè bá ti mì tó bá tún pọ̀ padà ẹni yẹn ò lè bálàsì mọ́. ó èrè ti mú èrè mi ó wá gbélé yéèké fòsòtà ẹ̀yìn ríran èrè mi ó tún gbélé ó wá di rádaràda. wọ́n máa ń gbé wọ́n máa ń pe òòṣà kan ní owóde ọ̀run nílùú mi owóde ọ̀run ní ẹ̀sà bọ́ọ̀dù. owóde ọ̀run ẹ wo ẹ filẹ̀ ẹ filẹ̀ hmm. òun àtàwọn ló jọ níjà kan jọ máa rán ó dàbọ̀ màmá tún get back sí yín. thank you thank you àwa ọmọ Ondo àwa lẹ́yìn yín digbidigbi ẹ ride hmm. ẹ̀yin lẹ́yìn ṣèjọba ogó Ondo state tí ò lè wọlé láéláé ni Auto Bola tó sexy tó ga. thank you. Ah, bó ṣe rí lọ́mọbìnrin kò dàbí àwọn ẹta bíngò ẹta jokoyo tí ò ṣe é rí torí wọ́n ti wọ́n ti wọ́n ṣe ẹsẹ alákìísà tó ṣìdí ilẹ̀ lórí facebook god forbid olóòna àyẹ̀ ò kì í jẹ̀dọ̀tì àmọ́ adé orí ọ̀kìn mo trust mo ojú bí ọ̀pọ̀lọ́ ah, tó bá ṣe ojú yẹn lásán aláàjì máa fọwọ́ bojú ni òun dẹ̀ ah, ah, ó máa fọwọ́ bojú ni ojú rẹ̀ ẹ̀yin ẹ lọ wo fídíò ìgbà tó wà lẹ́kọ̀ọ́ yẹn pé tó bá ti fẹ́ wojú àìní tó bá ti fẹ́ wojú àìní bá àjí máa ń gbójú sẹ́gbẹ́ nẹ̀ gbà tó fẹ́ gbọ́wọ́ bá àjẹ́ yá dìde ó ní yá wò ní kojú sòrò má fọwọ́ kan lọ lóúnjẹ rẹ̀. lórí yẹn tó ṣe dádì yẹn ń pa bá sí. ṣé orí ẹ bẹ́ẹ̀ ni a rí ibi tó débi. orí ẹ ẹ débi ẹ ń pa bá sí. no wọn tẹ èjògbè sí ni o èjògbè wọn ẹ eh, ìgbà tó tẹ èjògbè sí ná ẹ eh, àwọn ènìyàn wa ń pa bá ń bẹ̀. Eh, wọ́n wá ń ibi tán eh, orí ẹ̀ dàbí tán ti yẹ fáwọn ògbọ́n máa ti dí fá ẹyọ wọ́n tẹ fá sórí ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ibi tán orí ẹ̀ dàbí tán ti tẹ fá. ti fèèjì àní ẹ ti pátògò ẹ ti pátògò tògò. ara pátògò tògò ni ó ti kú tògò. ẹ mọ kó fàyọ tògò tògò. bẹ́ẹ̀ ni àwa sọ ara pátògò náà àpádìí ẹ apátògò tògò apátògò tògò once and for all pátògò tògò hmm. ẹni tó bá ní ká máa jẹun á máa ṣètẹ̀mú jẹ. kò lè mímọ́ òun àtàwọn wèrè tó. Hmm asinrin jàtijàti. bẹ́ẹ̀ni ẹ wo ẹjẹ ọlọ́ntì yín ìyá mi tó sweet tó sexy tó nice God bless you. máa jẹ́ tàkisí yín anytime bá ti rí ṣó. Eh, no problem no problem ẹ eh, máa you, yìí i love you too ọmọ. mi ti ẹ máa ń wo ṣáàtì ẹ torí ọ̀rọ̀ ológogoro ló máa ń sọ ah, mi ò kí ń wo ṣáàtì ọ̀rọ̀ eh, ológogoro ló máa ń sọ mi ò dẹ̀ máa wéṣì bẹ́tà mi máa fi wo ṣáàtì ológogoro. ẹ eh, tọ́ máa ṣe báyìí ẹ máa gbé bíbí ẹ máa ṣe báyìí. ó dàbọ̀. thank you thank you thank you thank you thank you. yes ẹ jẹ́ ká máa fi eléyìí ṣe lọ ẹ jẹ́ kí torí pé tí a bá ń jà bíi ti ká kú kọ́ o torí eléyìí mo mọ̀ pé eléyìí ti pa tògótògó bọ̀tẹ́ ẹ jẹ́ kó má mí mọ́ ṣùgbọ́n kó kàn máa kó wà ní kómà ẹ jẹ́ kó máa lo machine nísìn ṣé ti yẹ yín bẹ́ẹ̀ kó má dà pé a fẹ́ kọ̀mìtì mọ́dàrà ṣe ti eyín bọ̀tẹ́ jẹ́ kó wà lórí life support torí lè ti fún life support orí life support ló wà báyìí <laughs> àwọn èèyàn ní àwọn ò fẹ́ gbàṣẹ oge mo dẹ̀ tí ó kọ̀ sí àwọn àtúnpè ó ti wà lórí life support ṣe ti eyín mẹ́rin torí gbogbo system ẹ ti shut down gbogbo kò lè breathe mọ́ àtẹ ti pé gbogbo ẹ ó ti àtàtàkì ti wọlé fún gbogbo nǹkan life support ló wà báyìí ṣé ti yé life support ló wà life support ni ẹ̀ẹ̀kan náà ni bẹ́ẹ̀ ni mm-hmm. ẹ̀ẹ̀kan ni ẹ̀ẹ̀kan ni ẹ máa sùn ó yá. ẹ jẹ́ ká dádúró báyìí hmm, ó ti wà ní life support ṣé ó ti yẹ yín báyìí ó ti wà ní life support forget ọjọ́ tó bá tún mí tó bá tún gbé àyíndé wá sí tó bá gbé ọ̀nì tó bá tún gbé ọláàfin àbó tún gbọ́ba kọ̀ọ̀kan á tún ṣòro lé fún a ó ṣòro fọmọdé yìí o ẹ sábọ̀dọ̀ alpha how market ṣó dùn mọ́ ẹ ṣó dùn mọ́ ẹ àbí báwo ni hmm. ìwọ máa ń jáde máa ṣe bákan ẹ máa ṣàyà bí ẹ̀yìn fi máa ṣẹ̀yìn bí àyẹ̀wò máa wọ́n ẹgbẹ́ ẹ̀ wọ́n ta lẹ́ gbẹ́ ẹ̀ wọ́n ta lẹ́ gbẹ́ ẹ̀ àwọn ilé wọn làwọn ò tí fẹ́ lọ ẹyẹ ọkùnrin náà ni ẹ má pè mọ́ ẹjọ́ hmm. ẹjọ́ ẹ má pè mọ́ ó ti wà ní life support ẹjọ́ ló máṣíìnì ẹ̀ báyìí tó bá wù kó kú sí life support kò káyé o àwa kọ́ la pàbọ̀ tẹ́jọ́ wà wá life support ẹ̀ à ń gbọ́ yín ọ̀nkú <laughs> à ń gbọ́ yín sà ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ ẹ jẹ́ kó wà ní life support tó bá dákẹ́ sínú life support kò ń ṣọwọ́ wa wọn kò sí ṣùgbọ́n tá a bá ń ṣe lọ báyìí rìn a kù a kù a kù ẹ ti ṣàtìyẹn ẹ jọ wà life support eléyìí. <laughs> tí wọ́n bá tún gbé ẹ kàn sọ fún mi ẹ kàn send message pé wọ́n ti ń gbé ó tún ti ń mí bóyá mímí ẹ̀ fẹ́ máa lọ sókè kì í ṣe kókó sọ̀rọ̀ ó bóyá ó fẹ́ máa mí fẹ́ máa mí mímí ẹ̀ fẹ́ máa lọ sókè jù ó fẹ́ máa lọ ṣe bí olórí burúkú ẹ jẹ́ ká tún ṣe kí ni àtún pa mímí ẹ̀yẹn wálẹ̀ life support la fẹ́ kó wà kó má lè mí dáadáa tó ti yé yín bòtí ẹ má pààyàn o murderer is not good ẹ má jà pátápátá bó ti wà tí màmí bá ti wà ní kómà á dẹ̀ máa retí ikú ọlọ́run kì í ṣàwà lápá o ṣàwà hmm. bọ́lá lórúkọ tèmi jẹ́ máa pé kò padà ìkárí àkókò náà gbé bèmí hmm. tí mo ń ṣàwọ ìsídèlè ní ìlú ìjẹ̀bú òde hmm. àwọn ìsídèlè gbangbangba ẹni bá lóun fẹ́ rí mi wọn ló máa kó lọ́nà tèmi máa ṣe kíni tèmi máa kọjá ẹni tó bá dẹ̀ occupy space mi don't stay there ò ń gbọ́rọ̀ mi bẹ́ẹ̀ ẹ̀yin love me mo lọ fún yín ẹbú ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin olólùfẹ́ mi ò ẹ má jẹun kọrin bọ̀bọ̀ yẹn mo mú gbàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ràn mi tẹ́ ẹ pè wọlé lẹ́yìn tẹ́ ẹ fẹ́ràn ọba tẹ́ ẹ fẹ́ràn jù èyí tí gbogbo yín pátá ní orúkọ jésù kristu násárẹ́tì gbogbo orin tẹ́ ẹ bè lónìí ọ̀run ṣe fún yín wọ́n ní ìgbàdúrà fáwọn tó wà lórí pẹ̀nẹ́pẹ̀nẹ́ gbogbo yín pátápátá tí wọ́n wá àtáàkì yín bẹ́ẹ̀ gbogbo àwọn tó wà àtáàkì yín wọ́n máa wọlẹ̀ fún yín ìwọ pẹ̀nẹ́pẹ̀nẹ́ mi ò mẹ́tọ́ wà lọ́ndà gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ibẹ̀ yẹn tẹlẹ tẹlifáìsì ẹ̀ lẹ́ni lórúkọ jésù ògo yóò ní wọ mi ẹ ó máa tẹ̀síwájú àwọn ọ̀tá tó náà fẹ́ rí yín ọ̀run gbá wọn wọlẹ̀ ojú wọn di ọ̀rọ̀ wọn ò ní lè wo glass gúgù yìí mọ́ bẹ́ẹ̀ ni yóò rí o ẹ̀yin ẹ̀ máa tẹ̀síwájú èmi àtẹ̀yin à ń lọ bí gíga a ò ní jábọ́ àwọn ò lọ sàárẹ̀ o torí àwa ò robi síyàn ibi tó wà nílùú ibi tẹ́ wà kò ní jẹ́ ti ẹ̀yin kò ní jẹ́ tèmi ibi tó wà nílùú Canada kò ní jẹ́ tẹ gbogbo àwọn ọ̀tá wa pátá ni wọ́n máa níbi wọn àwọn ló ti ń rù àwọn ló ń sè ẹni tó bá sì ti tẹ̀bẹ̀ ló máa ń jẹ bá ti ṣẹ́gùsí ló máa ń jẹ bẹ̀bẹ̀ àwọn ló ṣẹ́gùsí burúkú wọn ẹ̀jẹ̀ ń jẹ ẹ̀gúsí wọn kàn jọ bẹ̀bẹ̀ o bẹ́ẹ̀ ni ìyẹn yìí tèmi ìwà kọ́ wà by the blood of Jesus ẹ̀yin olólùfẹ́ mi pátápátá káàkiri àgbáyé ẹ̀yin tẹ́ fẹ́ mi fẹ́ re lónìí mo mọ̀ lórúkọ jésù ire jẹ́ tiyín ayọ̀ jẹ́ tiyín tẹ́ ẹ fẹ́ kábíyèsí tẹ́ ẹ fẹ́ gbọ́ àwọn bàtẹ fáìní gbogbo yín pátá ire ni tiyín o ayọ̀ ni tiyín mm, you are not a coward you are born to rule and you will rule forever in jesus name i am born to rule i am a leader uh, an ambassador one man battalion uh, a peculiar nation a royal priesthood auto success auto blessing auto favour auto joy auto breakthrough auto prayer auto warrior Auto Goodness bẹ́ẹ̀ ni mm, Auto United Nations mm, Auto FBI Auto Detective mm, United Nations watching love you guys bye bye ẹni bá ní má dé òní mi ò ní dé bá o ṣùgbọ́n mo fẹ́ sọ nǹkan kan fún yín gbogbo ẹ̀wọ̀n kan tó bá jẹ́ pé ẹ ti misinterpret mi tẹ́lẹ̀ bó yẹ bínú pé ẹ ó sọ̀rọ̀ séèyàn kan báyìí báyìí ó jẹ́ fans yín ẹ wò ó inú ló bí mi wọ́n tẹ̀ ṣẹ̀ mí ìyẹn personally but èmi mo love peace mo dẹ̀ love àwọn ènìyàn gan-an so ẹ kàn ṣe kí ni ẹ stomach any other thing ẹ let that go ẹ jẹ́ ká bá èṣù wí ká pọwọ́pọ̀ ká ṣe kí ni ká resist the devil and he will flee from us bẹ́ẹ̀ ni ó ní ẹ má ṣe gba èṣù láti wà láàyè bẹ́ẹ̀ ni èṣù ni ẹ sábọ̀ ẹ lugimọ́ ẹ lagimọ́ àti ìwọ̀n àtàwọn ọmọ ẹ ẹ lagimọ́ physically and spiritual ẹ lagimọ́ bẹ́ẹ̀ ni bye bye love you guys. ẹni bá ní má dé èmi ni ò ní dé nígbà tí bá padà dé mi ò ní dé báyìí dẹ́gbẹ́ mi ò máa wá òun sì máa bá àwọn olólùfẹ́ mi láàyè ire ni tiyín ire ni tèmi ayọ̀.